tó á jẹ́ wípé yóò ṣẹlẹ̀ láàrin wọn bó ìgbà tó jẹ́ pé ìlànà yìí ò sí pàápàá àárín mùsùlùmí mi ṣe má máa kẹ́rù ẹ̀ lọ́ọ́ lẹ́yìn tí islam gbà láàyè kálá ó lè jẹ́ ó máa rò yí pé gbogbo jíjẹ mímu rẹ̀ ọwọ́ rẹ̀ ló ta ló mú pèsè yẹn wá allah subhanahu wa ta'ala òun lọ́ba tó wá sófin. ló fi jẹ́ pé gbogbo ìgbà a máa ń pe àkíyèsí wa sí ká má bàa ṣiṣẹ́ lórí rẹ̀. atọrọ ọmọ lọ́wọ́ àwọn tí wọ́n ní àṣẹ lórí rẹ̀ wọ́n ní a fún okùn mẹ́ta òpó mẹ́ta ló ti kó gbólóhùn yẹn ró láàrin lọ́kọ yẹn lára tí wọ́n gbọ́dọ̀ máa ṣọ́ wọ́n lè bára wọn aáwọ̀ lè wà láàrin wọn bí wọ́n sì tètè paná rẹ̀ ọba adẹ́ẹ̀dá ọ̀là yìí wa ó ní wàá jùrù hùn náà fil ẹ̀ lè kọ́ bùsùn fún wọn. ẹni tọ́ba adẹ́dà fi rán sallallahu alaihi wa alihi wa ṣé ń gbà tó ní áwọ̀ láàrin wọn àtàwọn ìyàwó rẹ̀ kò fi lélẹ̀ ó fi lélẹ̀ ṣéjọ́ kan ni sọ́sẹ̀ kan ni sọ́sẹ̀ kan ni náà odindi kí ni oṣù òjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam ọba adẹ́rẹ́ àní kọ́lá yé wa ok ìjà wa ṣẹlẹ̀ láàrin àwọn ń bẹ láàrin ọkọ láya ọkùnrin wa wò ó pé mo fẹ́ sẹ́ra ró fún un ó fi ààlà sí ìgbà tó lè sẹ́ra ró dà ó ní alladhina yahluna min nisaihi tarabusu arba'at ashuri àwọn tí wọ́n ń ṣẹ́ra fúnyàwó wọn torí pé àwọ̀ kan wà wọ́n wá ń wá túnṣe wọ́n wò pé eyín ó lè pé padà wọn ò lè ṣẹ́ra ró fún obìnrin ju oṣù mẹ́rin lọ o. tóṣù mẹ́rin bá pé a wàá ń pa wípé ṣó o sì fẹ́ fẹ́ ni àbọ̀ fẹ́ kọ́. lọ́ba adéda ti ń sọ pé wàyí ni azamu tọ́lá kọ́ tí a bá wá ní òkè ìṣẹ́ra róòsù mẹ́rin pẹ̀lú gbogbo ohun tí mò ń rí àlejòṣepọ̀ mọ́. àlejòṣepọ̀ mọ́ sí wẹ̀ yóò pín sóríṣiríṣi tọ́mọ bá wà ń bẹ́ ń kọ́. kí lọ́ba adẹ́dà sọ. ọ̀la ó ní wa alẹ́ mọ̀ọ́dúdì lahu rizikuhunna wa kiswatuhunna ó ní bil ma'ruf ẹni tá a kọ̀ tí ò tí ì ní ọkọ mi ṣùgbọ́n Amana wa wà lọ́wọ́ rẹ̀ ó bímọ islam ọ̀fà ìgbà yìí pe torí pé a ti wá kọ́ra wa yẹn lábàá kó ọmọ bí ẹ ń kọ́ ọmọ lẹ́yìn adìẹ àwa àìjọṣepọ̀ wa mọ́ àwa fẹ́ kọ́ da ìgbésí ayé àwọn ọmọ rú ta ma ta ló súnmọ́ ọmọ jù nínú ìgbésí ayé ẹ̀dá ta ni islam fi tẹ́ tá a bá ṣègbéyàwó ká ṣọ́ obìnrin tó yanjú kí ló sọ ọba adẹ́dà ní. wàlẹ̀ àmọ́tú mọ́mínàtú khayrun min mushrikatin walaw a'jabatkum tó yẹ pé àwọn wò pé hmm, kò ní bá kò ní bíbí kan tó sàn ọ́ dáa ju mọ́ṣíríkù lọ àbá àmọ́ wò pé ó lẹ́wà kan. ọba rẹ̀ dàtò ó ní mùsùlùmí àti ọbẹ̀ rẹ̀ pẹ̀lú mùsùlùmí àti àwọn tí wọ́n juwọ́ jùsẹ̀ fófin ọlọ́run ọba torí pé kí ni gbangba láàbẹ̀ kókó wò ká tó tọpin ká tó tọpinpin lọ kọ̀rọ̀ á ó ń ṣẹ̀fù ó ń kírun déédéé kó rin hoho ó ń múra ní múra tá a lè sọ yí pé à eléyìí à nísìn tá a bá ríyàn tó di kàkàkà tó wọṣọ green tí. ìràwọ̀ ń bẹ ní èjìká rẹ̀ kí n là á pè ìràwọ̀ pé mẹ́ta léjìká rẹ̀ kí n là á pè àbí bẹ́ẹ̀ ọwọ́ lójú ogun kọ̀daganjia eyín ọ̀tọ̀ ó dìgbà tí nǹkan bá ṣẹlẹ̀ ẹni tá a rí pé ó gbogbo eléyìí mọ́ ẹ̀ẹ́n ti wà wípé eléyìí à ń retí dáadáa afẹ́ tọpinpin rẹ̀ kíni pínpíntaatọ̀ lòjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ní wàá sọ pé túnkà olè mara a a máa ń fẹ́ obìnrin lè àrùbá àti torí ìdí mẹ́rin lè máa lè ha lè asbìyà. lìjìmáàlìhà wàlìdínìà ìdí táwọn èèyàn fi máa ń fẹ́ obìnrin tí wọ́n mọ̀ pé ah mo fẹ́ fẹ́ obìnrin nǹkan mẹ́rin ó lè jẹ́ pé ọlọ́rọ̀ ó lè jẹ́ wípé ó wà nílé ilé ọlá ó ní bíbí rẹ̀ ó lè jẹ́ pé ó ó ọ̀rọ̀ sí lélẹ́yìí òjíṣẹ́ lọ́sọ̀ àṣálàmù ò tí ì fún wa nítọ́ka sí ìtọ́sọ́nà èwo ni káwo ṣe bolo ti wá pọ̀ kú tó ti wá pàṣẹ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá yapa sí yóò jẹyàn rẹ̀ ṣu ìgbésí ayé rẹ̀ ó dorí kodò ó ní ó àlékàbí láti di ọ̀dọ̀wọ́ rẹ̀. kí ìwọ ó mú ẹlẹ́sìn tábàbà tiẹ̀ dáadáa. kọ́ ọ má bàa tẹ̀sí kọ́rọ̀ rẹ má bàa dojúrú tọ́ba lẹ́sìn tó ní bíbí rẹ ọwọ́ ńlé ńlá ilé ọlá yóò máa wò pé eyín ò é ṣe nǹkan kan tọ́ba adẹ́dà la yanzuru kan kìí ṣe bó o ṣe rí ọgbọ̀ngbọ̀nràn ọ̀fáìn kìí ṣe ńlọba adẹ́dáwò. man lam yusri bihi amalu man ab abta bihi amaluhu lam yusri bihi nasabu ẹni tí ṣe ọwọ́ rẹ̀ kéré tí ò rí sẹ́ẹ̀rí sí. Si gbogbo bó bá ṣe lè wù kó ní bíbí ire tó kò lè jèrè kò lè jèrè kò lè ṣe láǹfààní. Abu Lahab ṣé kò ní bíbí ire Walid ibn Mughira ṣé kò ní bíbí ire gbogbo wọn ní ní bíbí ire bíbí ire yẹn gan wọn máa fi yẹn gan àwọn ṣé wọn jèrè ibi tí wọ́n sọ orí ibú dé àwọn gba sàtífíkẹ́ẹ̀tì iná kí wọ́n tó lọ láyé. sàtífíkẹ́ẹ̀tì náà wò ló tó yí pé sàrí asúláná yóò wọná yóò gúnlẹ̀ sínú ná ọba adéèdè ò tún fi mọ́ báwọn onídàá iná tí ń jó bùlàbùlà níbi tí ó lè dé kèé ṣe iná tó quiet iná tó ń jó bùlàbùlà ní pẹ̀lú ìbínú. a tún jẹ́ kí ìyàwó rẹ̀ lè gúnlẹ̀ pẹ̀lú rẹ̀ ńbẹ̀ wọ́n jọ jó subhanallah wọ́n ní bíbí rẹ̀ àbí Walid ibn Mughira òun náà ní bíbí rẹ̀ Quraishi síbẹ̀síbẹ̀ nǹkan kí lọ́ba adẹ́dà torí pé ọ̀tà tọ́ba adẹ́dà sí lójijì ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ ó ní sanẹ́sìmùhù alẹ́lẹ́ kọ̀ọ̀tù yóò fi mú gúnlẹ̀ kù ni ṣé kò gún fi mú gúnlẹ̀ kù lógun bátìrì ṣé bóyá kó tiẹ̀ jáde dà ẹ́ pé màmá ò kúrọ́ ọ̀dà àmọ́ gbà Islam àkọọ́lẹ̀ ti dúró lórí wọn wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ wọ́n ní bíbí rẹ̀ wọ́n ní títọ́ rẹ̀ tàbá àwọn tó yẹ pé tí a bá ti rọ́jì ṣẹlẹ̀ sàásálàm tí ń bá ń bọ̀ sọlá àlọ́ sọlám wọ́n máa wò yí pé àwọn lọ́rọ̀ àwọn ní bíbí àwọn bímọ àwọn ní gbogbo ẹ̀ wọ́n wàá máa yọ̀tẹ́ sùtì wọ́n máa pẹ̀gàn wọ́n máa ṣe yẹ̀yẹ́ kí ló bá dẹ́ ìdásọ fún wọn ó ní wailun likuli umazatin lumaza. kò rí àgbékalẹ̀ Quran wọ́n yọ̀tẹ́ sùtì wọ́n náwó ẹ̀ kan àbúrò ara ilé rẹ̀. lumazati lumaza lamsu ọba adédáwò atúmọ̀ ń bẹ̀ nìkan ó ní lìkúlì gbogbo ẹni tí ọba jẹ́ pé ntọ́ba adédáwò sí orójìṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń ṣe báyìí bọ́ba ṣe ṣe tó bẹ́ẹ̀ ló orí ibú ó ṣe bá tó bẹ́ẹ̀ nìkẹ́ ọba adẹ́dẹ́ ó ṣe dímọ tó ọ̀rẹ́ṣẹ̀ aburú ẹ̀ṣẹ̀ ni wípé bẹ́sẹ̀ rẹ bá kéré ìkẹ́ ọba adẹ́dà tó kéré nínú tó fún ọ ọba adẹ́dà ó jì torí wípé kíni ìtẹ̀lófin rẹ̀ ó kọ́kọ́rọ́ ọ̀kẹ́ tọba adẹ́dà máa ń fi ń sípayá àkẹ́ fún yàn ló òjíṣẹ́ lọ́sọ̀ àṣọ làǹfì yìí pé inna rahul qudus ẹ̀mí mímá tọ́ba ti sọ báwọn jibril ló ń sọ aleyhi salam malayika jibril nafasa fi ru'i ó mísí mi ó mísí mi lẹ́nu kí ló túmọ̀ sí ó gba wáyù wá fún mi ó ní anna nafsa ẹ̀mí kan lan tamuta kò ní jáde láyé hatta stakmila ajala àfi rẹ̀ bá pé wọ́n mú lọ kó tó jáde láyé yóò lè máa lo yókù nu sàárè irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ wọ́stẹ́wì ibẹ̀rẹ̀ zikọ̀ àfi tí ìpèsè ọ̀rọ̀ tọ́ba adẹ́dà fún tọ́ba tán kí lọ́ba adẹ́dà lẹ́nu òjíṣẹ́ lọ́sàásílà nípa àpèsè ó ní kó n tó dá wa ní kàmsúnà alifasana. five hundred years kó tó dá wa ntá jẹ ntá jẹ ó ti dá tá a bá ti dáyé báwa ń ṣe ń lé ntí à ń fẹ́ wọn bẹ́ẹ̀ ni nǹkan yẹn náà ń lé wákàtí. òjíṣẹ́ náà sàrà sálàm sọ́bà. kí ló òjíṣẹ́ náà sàrà sálàm nígbà tó wá sọ yìí ó nítorí náà fattakullah nígbèsè ayé tẹ wáyé o ẹ páyà ọlọ́run ọba kí ni tuma páyà ọlọ́run ọba gbogbo ń tẹ́ ẹ bá sí lórí ń tẹ́ ń lé gbogbo ń tẹ́ ń fẹ́ ẹ wá lójú ọ̀nà tọba adẹ́dà láàlẹ̀ wọ́n ẹ́tùmí ló fi tọ́lọ̀ ẹ wà níwà tó dáa ẹ má wà níbi ìwà pé àlẹ́ ráyà tubarriru alwasila the end justifies the means la Islam ọgbà both the end and the means must be justified ọ̀nà tá a gbà lé nǹkan àti tá a lé ọ gbọ́dọ̀ ní ìlànà nínú ẹ̀sìn tọba lé lọ́nà tọ́tọ́ tọba adẹ́dàá bá ti kádàrá pé yóò tẹ ọ lọ́wọ́ yóò tẹ ọ lọ́wọ́ yóò la alùbáríkà èyí ni pé òní ní stress pẹ̀lú ẹ̀ tọ́ ọ bá lè lọ́nà tí ò tọ́ tọ́ba adẹ́dà bá ti kọ́ wípé yóò tẹ̀ ọ́ lọ́wọ́ yóò tẹ̀ ọ́ lọ́wọ́ yóò wá jẹ́ fìtínà fún ọ. afẹ́fọ́kọ afẹ́fáya ló fi jẹ́ èèyàn máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ ibi tètò rẹ̀ dé kọ́ídà wà tó rinlẹ̀ nínú ṣẹ̀ríà kí ni kọ́ídà wọn. mamuni'a saddan lizari'a ubihat limaslahati rajiha. nta bá kọ̀ torí wípé kọ́mọ̀bà ṣe atọ́kùn àti ṣìnà fún wa tó bá fi di wípé àwa fẹ́ ṣe nǹkan tó jẹ́ wípé nǹkan yẹn ó pàtàkì ká tọpinpin rẹ̀ wò á suspend nǹkan akọ yẹn kí ló àpèjúwe kí lọ́ba adẹ́dà sọ ó ní wa kullil mu'mini an yaghdu absara sọ fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n rẹjú wọn lẹ̀. àyíká máa wo obìnrin anyhow kí ló jíṣẹ́ náà sàrà sọ́lá sọ fún Ali radiyallahu anhu anhu ó ní ìpèsè ọ̀rọ̀ ń bẹ fún ọ nínú ọgbà àlìjẹ́nà má wo obìnrin olóbìnrin lẹ́ẹ̀mejì o tó o bá ṣe fìrí àkọ́kọ́ ọlọ́run fi bùn ọ tó o bá tún ti gbójú lọ lẹ́ẹ̀kejì wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ fún ọ o kí ni ètò kéré jù níbi aburú wòkuwò ìkáwò ní máa kọ́ di fún yàn í máa dìyàn lọ́kàn ìmánì rẹ̀ máa jò yóò jò débi pé bí ìgbà tí ò sí ń bẹ̀ mọ́ kí ni ó túmọ̀ sí un ò ní ráburú láburú ò ní yọ yọ ó ṣe ó ní gboyà láti ṣàburú. ò ní bìkítà ló fi jẹ́ pé gbogbo àwọn tí ń bá ti ń ṣe kò sí bí ìkẹ́ bá ṣe wà lọ́wọ́ wọn tó àṣírí ò ní bò. aṣọ kẹ́ni náà wọ́n sálẹ̀ ọmọ akéwà àwọn wájú rẹ̀ báyìí ibi tí ń ti ń gbà kéwù lójú rẹ̀ ti kiri lọ́bí ìwòkuwò àfáà dẹ̀ ti kà tọrọ ọ̀ràn yìí àfáà ni kọ́ máa ṣọ́n tí ó ṣì í ẹni tí ń bá ń gba kéwú níwájú rẹ̀ lọ́nà láti fi máa pé padà ntọ́ bá dáa fún un kọ́ máa ṣe yọ máa fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ lórí rẹ̀ pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí etí o ṣe ni etí ọmọ ṣe ni lílẹ́ à láti fi wójú rẹ̀ ọlọ́run ọba ló fi ń jẹ́ wípé gbogbo ìgbà tí ìtọ́sọ́nà bá ti ń wá báyìí akẹ́kọ̀ọ́ ò ní í ṣìṣe ìtọ́rọ̀ bá ti délẹ̀ tí wọ́n bá ní wọn ní lọ́ọ́ bá wọn afá rẹ̀ lọ́ọ́ bá wọn afá rẹ̀ ìtumọ̀ tí wọ́n ìtumọ̀ rẹ̀ kí lóò afá rẹ̀ sọ fún un ó ní <laughs> sórí fìrí tó ṣe <laughs> ó rí o gbólóhùn yẹn kí ni ìtumọ̀ rẹ̀ ó ní kọ́ máa ṣe kí ni kọ́ máa ṣe táwọn bá kọ́ kọ́ dẹ̀ máa kún fún stick far ìgbà tí ó rìn sí. Si,

ẹ̀dẹ́ ni wọ́n ló ń ṣe fún wọn òun ọmọ ẹ̀dẹ́ wọn lọ́nà tí wọn ò ní gbà mọ́ èèyàn ọmọ ṣàbúrú ọlọ́wọ́n dẹ̀ máa kẹ́ ó dẹ̀ máa fún un lọ́rọ̀ lọ́mọ fún un lọ́mọ lọ́mọ fún ní gbogbo ẹ̀ kí làwọn afa sọ ń gbà wọ́n ń dá wákà wọ́n ní alábòsí àmọ́ lówó alábòsí àmọ́ bímọ kò sí ní tálábòsí èsè ṣùgbọ́n àtúbọ̀ tán alábòsí kò ní í dára. ẹ̀yin ni pé kò ní tán rí ìtumọ̀ rẹ̀ ni. tó ń túmọ̀ sí pé kíni ẹni tí ń ṣe dáadáa gan yóò yìí máa bẹ lọ́wọ́n ọba yìí pé kóun ó tán rí pẹ̀lú rẹ̀ kọba adẹ́dà ọgbà títí títàn rẹ̀ pẹ̀lú rẹ̀ ni pé kọba adẹ́dà ọgbà láyà kóun ó jèrè rẹ̀ o ṣùgbọ́n ó síbẹ̀síbẹ̀ náà ẹni sọmọ pé ń tanra rẹ̀ ni òjíṣẹ́ lára àṣọlá mi sọ pé akitọ́rù mọ̀nàfíkì ummati kùràwà àwọn tí wọ́n jẹ́ alágàbàǹgẹ̀dẹ̀ àwọn mọ̀nàfíkì àlùmọ̀ mi jù làwọn tí wọ́n á kúra sórí àwọn ni wọ́n pọ̀ jù nínú wọn ló ti pọ̀ jù yóò lè mú òfin ẹ̀ wá yọ ká yọ máa dán mọ́rán ṣùgbọ́n kò ní tẹ̀lé. lójúṣẹ́ náà sọ́lá àlọ́sọ́lá fi sọ yí pé ẹjọ́ wọn lọ́lọ́run ọkọ̀ dáńjọ́ ọ̀gbìn dàlkíámù. Ah! onímọ̀ ó ṣe gbogbo ẹ̀ kí ni ìdí tó fi nímọ̀ báyìí pé torí rẹ̀ ni ọba rẹ̀ ọba rẹ̀ ni irọ́ lọ́pa torí kẹ́lẹ́ bá sọ pé àáfàá ni ọ́ òun lò ó tèmi ẹ máa wọ lọ́nù ọlọ́run yà wáyà bẹ́ẹ̀. ló fi jẹ́ pé ewu ẹni mímọ̀ ó pọ̀ ju ẹni tí ó mọ̀ lọ torí pé kò mọ̀ ọlọ́run ò ní bí léèrè torí tó bá mọ̀ ni ó lè ṣe kí ni ó lè kóra aró fún un pé à rárá o ta ló fẹ́ wọná ṣùgbọ́n ẹni tó mọ̀ bí ìgbà tí ń sọ ni wípé kí lọ́ba adẹ́dẹ́ ó ṣe tàbí ṣèǹtóòsì ta ló lè dúró de ṣèǹtóòsì ọba adẹ́dà ọba amúnitán ló fi jẹ́ pé èèyàn máa ṣọ́ra fún gbogbo ìgbésẹ̀ tí ó gbé bó ṣe lè wò kó kéré tó èèyàn kà á kún kíkéré torí wípé marking scheme sí lọ́wọ́ ẹ̀dá lọ́ba adẹ́dà ti ń pàkíyèsí wá sí ó ní tasabuna huwa ayyina wa huwa inda Allah azim ẹ̀yin lè máa wò pé nǹkan kékeré ni ṣùgbọ́n níwájú ọba adẹ́dà ọgbọ̀ngbọ́n. tó o bá sá fún kékeré ọlọ́run ọba ó fi sísá fún ètò gbọ̀ngbọ̀n yóò fi ṣe rọrùn fún ọ ó fi pàtàkì obìnrin kó lẹ́sùn tó bá lẹ́sùn tó bá lọ́lá kò ní ègùn tó bá lẹ́sùn tó bá jẹ́ pé ń ṣe dáadáa tó lẹ́fì tó lẹ́wà kò ní jọra ẹ̀ lójú tó bá lẹ́fì tó lọ́rọ̀ lọ́pàá mọ́ ṣebí ẹ̀sìn pẹ̀lú ọlá pẹ̀lú ọrọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́ba adẹ́dà fi kẹ́yà wa Khadija rẹ̀díyàlá àná opó nílẹ̀ méjì ó fẹ́kọ àkọ́kọ́ ó bí àwọn ọmọ ọkàn ẹ̀ jáde láyé ó fẹ́ kí lẹ́ẹ̀kejì ó bá àwọn ọmọ kò tún jáde láyé náà kò tó fi òjìṣẹ́ náà sílẹ̀ àlọ́ òun gan ló ṣe pàṣẹ láti pé òun fi òjìṣẹ́ náà sàásìlá torí pé n tó rí lára ló fi jẹ́ pé ìsìláàmù ọkọ̀ tóbìnrin bá rí ọkùnrin pé ah òun ó kà tán ó rí i pé ah ẹni relélé kọ́ wa rán ni sí pé mo fẹ́ fẹ́ ọ islam ọkọ tí ò bá ní bùkátà sí tọkùnrin ò bá ní bùkátà sí kó ṣàdúà kó bá wá irú ẹni tí ń fẹ́ kó náà bá rìn sí sọ̀rọ̀ pọ́sibù ẹni tó sọ yìí pé òun fẹ́ fẹ́ kó má ní bùkátà sóbìnrin tí ò bá ní bùkátà sí tó bá torí ìbọ̀ tipátipá yọ sàbòsí kò sí ni wípé ẹ ẹ̀ẹ́dẹ̀ ṣe torí ìtọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni ntẹ́yìn ṣe nítorí ìtọ́lọ́wọ́n ọba ni ntẹ́yìn nípa rẹ̀ torí ta là ń fi lọ ají ẹ́ torí ọba adẹ́dà kí ló fi kọ́ndíṣàn rẹ̀ ló fi sí ó ní lima ní sẹ́tà ẹni tó bá nípa ilé ìsẹ̀bìlà láti rìnrìn àjò náà ó nípa nìsín ọba bọ́ sí àpọ̀tọ́ lọ sí ají ẹ́. wọn ò ní pè láláwàdà wọn ò ní pè láláwàdà wọn ò pè ah ẹ wá sí jẹ́ ọjáde ńlé ẹ̀sìn jẹ́ ọjáde ńlé ẹ mọ ẹ ó yẹ kẹ́yìn náà mọ̀ yìí pé atẹ́gùn ti fẹ́ sí ẹ̀sìn jẹ́ ọdáde ńlé tí wọ́n mọ̀ sọ fún mi torí pé kí ni kí ni ṣé ọ lọ sáà. ẹ afẹ́ ṣe torí tọ́lọ́run ọba ni láàfin fẹ́ fẹ́ ẹ ẹ ó ní tó ní tó fi bọ̀ ibi tó fi sí bó ṣe ṣe déédéé níwọ̀ntúnwọ̀nsì tọmọlúwàbí tó o ní gbogbo wọn yùn à wọ́n tó ń mánéjì pẹ̀lú ọkàn tó o ti tí ò yanjú tó wá ní ó ti lóun ó mú sùúrù bẹ́ẹ̀ <laughs> ṣèǹtẹ́yìn ò tí ì tẹsẹ̀ bọ̀ yẹn máa mú sùúrù rẹ̀. èèyàn máa mú rẹ̀ láà. nínú àwọn ọmọ àyà ọmọ rí tí wọn lọ sí ààyè ó ń wù ó ń wù ó ń wù àwọn afáwọn àpè ńgbà tó múra tó lọ o ìnira pọ̀ o ó mú torí tí ọ tí ó kó fún ọ ni wípé gbogbo oríkèéríkèé òun ládàá tó gbà ń bẹ̀ sọ fọ́dọ̀ àwọn àáfàá kí wọ́n ṣàlàyé rẹ̀ fún ọ tí wọ́n bá ṣàlàyé rẹ̀ fún ọ tó o bá ṣọ́ gbogbo ẹ̀ dáadáa ọkàn rẹ̀ ó balẹ̀ láti ṣe kíni láti máa tẹ̀lé pé à ah, okùnkùn ni tí mò ń wá ṣùgbọ́n ọgbọ́yìn òye ah. kódà tàwáfù kùdùmù lè má rọrùn ńgbà táwọn èèyàn bá kún fọtífọtọwọ pé ẹ eh, sáàrin ẹ̀rọ tí mo fẹ́ gbà ní kásẹ̀ tó mọ̀ sọ tì fáadà káde ò tó mọ sọ pé wọ́n máa rìn láti lọ́ọ́ jù kó gbogbo wọn yùn ẹ̀rọ ọba ọ̀ pé á tòbí jẹ́ pé àwọn ẹlòmíràn la wọ́n sọ pé á ṣé kó ṣe rí nìlẹ̀ dẹ̀ máa ń wá gbogbo gbà kí ní ọ̀rọ̀ ọ̀run ni wọ́n máa fi ń sọ pé bẹ́ẹ̀ ti ẹ̀rù tó wó tẹ́ ẹ ná ẹ̀rù ti wàhálà tẹ́ ẹ sí kí wàhálà má gbé kówó má gbé kí gbogbo àsìkò má gbé mùsùlùmí máa ṣọ ilé ẹ̀sìn nìkan oní máa ń rọ̀yàn torí pé kí ni òṣè torí tọ́ lọ́wọ́n ọba ni ọdẹ nígbàgbọ́ pé ó lè pàdé rẹ̀ ó lè jábọ̀ fún ijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ọdẹ nírètí wípé lópin ìgbà tó ọba ti mẹ́bọ mẹ́rù ah, tóun dẹ̀ ń ṣègbìyànjú ó jèrè rẹ̀ lọ́hùn ṣùgbọ́n tó o bá yẹlẹ ní kọ́lọ́fín kan tó o ṣe ń tọ́ yẹ kó o ṣe ẹ̀rí ọkàn máa jẹ́wọ́ náà ìgbé kínní yìí ọkàn rẹ̀ ọba lẹ̀ sí pàápàá jùlọ nígbà tá a bá rí àwọn tí wọ́n ń ṣe lójú méjèèjì pẹ̀lú páyà ọlọ́run ba tí ẹ̀yìn ń bẹ̀rù yìí pé ìwọ bá dẹ́dà gbà lọ́ọ́ wa bẹ́ẹ̀ o dákun forí jìn wá o àbí ìbáàdà wo lòjíṣẹ́ náà sọ àṣálà mọ́ tí ò ní jẹ́ pé bọ́ bá ti ṣe tán yóò ké gbàjarè lọ bọ́lọ́wọ́n ọba ní wípé foríjì mi o ibi mo lè ṣe déèrè. ní ẹ ti fẹ́ ká fẹ́ lẹ́sìn lóbìnrin torí wípé kíni ẹ̀sìn ló lè rọ̀ ọ́ ẹ̀sìn òun ló lè rọ̀ ọ́ tí ọba sí. Si, yóò gbà pé tọ́ àmúwọ́ ọlọ́run ọba tọ́ bá wà lọ́mọ pé tọ́ yóò bọ̀ ṣe ní yóò kò ní í ṣe ní iṣẹ́ àpà tọ́rọ́ mọ̀ yìí pé kí ni àmánà ni ni wọ́n fẹ́ fi kí ọkùnrin náà obìnrin náà tí wọ́n máa ń wọ́kọ kọ́ wẹ́lẹ́sìn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá fi sọ pé idha aja'akum man tardawna dinahu wa khulqahu fankihuhu. ẹni tó lẹ́sìn tó dẹ̀ níwà tó wa tọrọ ọmọ lọ́wọ́ yín ẹ fún un lọ́mọ onítẹ̀ ẹ̀ bá síbẹ̀ o tẹ́ ẹ gbẹ́ lẹ́sìn obìnrin tó lẹ́sìn tẹ́ ẹ lọ gbé fún ẹni tí ò lẹ́sìn tàbí ọkùnrin tẹ́ ẹ rò pọ̀ lẹ́sìn tí ò sí wà ń bẹ̀ tẹ́ ẹ fún un kí ni ìlẹ́sìn kí ni ìníwà kọ́mọ̀jàṣà kó ní tìjú kó ní mà kó dẹ̀ mà kọ̀tọ́. kò yẹ kí n ṣe báyìí sí ẹ̀ lágbájá kọ́ máa tìjú hmm, hmm, hmm. eléyìí ò fi tì kó ní mà. ọmọ òfin ọlọ́run ọba ọ ń páyà pé kó wọn pamọ́ kó wọn má bàa ọlọ́run ọba tọrọ bá dẹ́dọ̀ nìkan Allah subhanahu wa ta'ala kò bẹ́ nìkan tán. kò bẹ́ nìkan tán. Ah, kí lọ́ba adẹ́dà sọ fún un ó ní ayọ̀ ànàbí yìí lima tuharrimu ma halallahu laka tabtaghi mardata azwajik wallahu ghafurur rahim ntọ́lọ́ba adẹ́dà tó ṣe lẹ́tọ̀ fún ọ kí ló dé tó o fi fẹ́ sọ wọ̀ fún ara rẹ torí pé o fẹ́ wáyọ̀ nú àwọn ìyàwó rẹ̀. gbogbo tó jíṣẹ́ lára àsálà ń dẹ̀ ṣe torí láti fi sin lọ́hùn lára wọn ni ṣùgbọ́n náà bá ní rárá mẹ́jọ pọ̀ jù ṣe ni wọ́n tún wọ́n sí wọn ò ní ráìtì fún mi. ìkúkọ́ bá rẹ̀ dàwọn aṣọ pé asa rọ̀bọ̀hù rọ̀bọ̀hù ìntọ́lọ́kọ̀kùnà ayọ̀bìdì lẹ́lẹ́hù azwajan khayran minkunna. tẹ́ ẹ bá fi iná kànàkàn tọ́ba ilé tú ilẹ̀ tọkọ̀ yìí ọba adẹ́ẹ̀dá yóò fún un láwọn obìnrin tí wọ́n dáa jù yín lọ ó dẹ̀ tó wọn. nítorí ká wá ní ara obìnrin. torí wípé kò yẹ kí kọ́lọ́fín kan ọ wà Islam fààyè gbà wípé obìnrin tá a fẹ́ fẹ́ ká jíwò ní kọ̀rọ̀ dáadáa ó ń kọjá lọ agọ síbì kan àwa yẹ̀ wò dáadáa bóyá òwò ní máa jẹ ìwọ gẹ́gẹ́ bí ọkùnrin bóyá kó sanra níwọ̀ntúnwọ̀nsì ni bóyá ìrìn ni bóyá gbogbo ẹ̀ ni òun mọ Islam gbà kó jí wò lọ́fi jẹ́ pé àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ́lá àlọ́sọ́lá wọ́n máa ń bọ́ sínú gọ́ọ̀sìbì ọ̀pẹ dàbínú obìnrin tí wọ́n bá fẹ́ fẹ́ láti wò ó káwọn ò wò dáadáa lójúṣẹ́ lọ́sàásùlà ó ní wíwò yẹn bí máa ń jẹ́ kí ìfẹ́ ọpẹ́ lọ́kàn yín tọrọ ọmọ tó tó fi tó fi tọwọ́ bọ̀ nípìlẹ̀ yọ àmọ́ yọ máa yọ máa gbàgbà sí yọ máa dàgbà sí. mùsùlùmí ìsìláàmù ọ̀gbà ká sọ pé ẹ ti jẹ́ ìfẹ́ kan tó o bá rí wàhálà tí ń ṣẹlẹ̀ nínú alẹ́ àwọn àǹfààní sùn ẹ̀jájà afẹ́ kan ló ń fà nígbà tí àfa abalẹ̀ ìgbéyàwó pankeke sílé. tódìndí ànẹ́bí ọlọ́run ọba tí ń wá ìṣọ́rí kò nínú irú wọn kí ló ń fi ń wá ìṣọ́rí ó ní obìnrin tó pé tùṣíìbù ní kọ́bílẹ̀lì mùṣíìbù tí ó mú mi ewu kó ewu tó tọ́ sí mi nígbà tí wùmùmù àti gumum tí wọ́n bá wá so yìgì pẹ̀lú rẹ tó yẹ pé ò tiẹ̀ rojú sẹ̀sìn mọ́ ta lọ́fà ojú kòkòrò díndín àìtẹ̀lé òfin ọba adẹ́dà bẹ́ẹ̀ náà ló bẹ̀rẹ̀ yọ sọ àwọn tí ó fẹ́ ẹni tó jẹ́ pé tí wọ́n bá ti ní ọba adẹ́dà wí báyìí bọ́ bá tiẹ̀ jẹ́ pé ń tọ́ fẹ́ ṣe ọ̀tọ̀ ẹ̀rù ọba adẹ́dàá ọmọ àbá wípé àmánà lélẹ̀. ní àfa ńlá sheikh sọ́ọ̀lì mi náà fẹ́mi rahimahullah rahmatawasa ẹ̀mí sọ wípé tọ́ ọ bá fẹ́ hándù ìyàwó rẹ̀ rántí pé wọn náà bí ọmọbìnrin bọ́ ọ bá ṣe fẹ́ kí wọ́n ṣe pẹ̀lú rẹ̀ ni kó o ṣe pẹ̀lú ọmọ ọlọ́mọ. torí pé kíni àjọ ni àní pè ń gbèsè torí èèyàn lè mọ́rí gbèsè san ṣùgbọ́n àjọ kí ló ṣe ó kò ó kò pé kó o tó lọ láyé n tó o fojú ọmọ ọlọ́mọ rí wọ́n ó fojú tiẹ̀ náà rí kó o fi mà zok wọ́n náà tọ̀ wò ìbànújẹ́ tó kó báwọn ẹni ẹlẹ́ni wọ́n kó báwọn náà àjọ ni ó kó. lọkùnrin ntí nǹkan ṣoṣo tó lè rọ ọkùnrin nù torágbára tó bá dẹ́dà fún ọkùnrin lórí obìnrin ọ̀pọ̀ kí ni tó lè bá ọkùnrin níwọ̀ ìpáyọ̀ ọba dẹ́dà wípé ah, a á lọ ṣàkáǹtì fún un. a ah. ọ̀kan nínú àwọn ọmọ sọ̀hádé òbí aláàánú bàbá rẹ̀ fẹ́ fi fọ́kọ ó ní kọ́kọ́ mú mi lọ wájú òjíṣẹ́ lásìlá àṣìlám náà kọ́ sọ ìwọ̀ ọkọ mi lérí mi kọ́ sọ fún mi náà òjíṣẹ́ lásìlá àṣìlám mú lọ sẹ́yìndẹ̀ mà yí pé sọ́hìdì jawami lè kẹ́lì mi ọ̀rọ̀ àdìtú ọ̀rọ̀ ṣókí lòjíṣẹ́ lásìlá àṣìlám máa ń sọ. So òjíṣẹ́ náà àṣàlám ní tí gbogbo ara rẹ̀ bá jẹ́ egbò látòrí désàlẹ̀ tí wọ́n ń ṣe ọyún sàmọyún ètútú pọ́s tó wá gbẹnu sí láti sàlẹ̀ tó wá ń pọ́n án lá títí tó edé orí o ì tí tó kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ tó bá jẹ́ pé lẹ́yìn ọba adẹ́dàá ẹnìkan lẹ́tọ̀ọ́ yìí pé ká wólẹ̀ fún ni ìyá obìnrin làbá pé kó wólẹ̀ fọkọ rẹ̀ á ó ní èmi ò lè ṣeré o òjíṣẹ́ náà sàásọ́là ní kí bàbá rẹ̀ fi ilẹ̀ ẹ wá ní targhib wa tarhib hadith sahih mi ì lè ṣe o òjíṣẹ́ náà ní fi ilẹ̀. ní ilé mẹ́tọ́ ìwà ìbáàdà ni ṣùgbọ́n kí ọkùnrin máa wà á kọ́mọ̀ wà á máa dùn ní kọ́mọ̀ wà á máa gapá kí lọ́ba adéèdà sọ. ó ní wàyí náà tọ́ ọ̀nà kù tí wọ́n bá wá tí wọ́n ò bẹ́ e yín ń tá a fi ṣe báyìí fún yín torí ìgbàgbọ́ tẹ nínú ọba adéèdà ni òṣìṣẹ́ ńlá máa ń fi ń ráwọn èèyàn létí gbogbo ìgbà tí wọ́n bá fi ṣe àkọ́ wọn èé ṣe ẹrú o ọba adẹ́dà torí yìí pé oníkálímà lọ́wọ́ la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam níní lọ́wọ́ rẹ̀ ní pé o tẹ̀lé ń tó kójọ lọ́ba adẹ́dà fi wò ó pé oníráìtì a lè fi àmọ́nà ilé wọ lọ́wọ́ o ìwọ ló lè mú ló lè ló lè mánéèjì ẹ̀ wọn èé ṣẹrú yín o torí wípé tí wọ́n bá òde yín wala tabghu alayhinna sabila ẹ má kọjá àlà pẹ̀lú wọn o torí tẹ́ ẹ bá kọjá àlà inna Allaha kana aliyan kabira ọba adẹ́dà lékè ọlá lórí gbogbo ẹ̀dá o ọdẹ gbọ̀ngbọ̀n o tó ná ọba mú ẹ̀dá àmútánni àmúbọ̀ọ̀sí nínú ọ̀rọ̀ rẹ̀. làwọn àfáà máa fi sọ pé tọ́ ọ bá fẹ́ kí nǹkan kó dẹ̀ fún ẹ dẹ̀ fáwọn náà dẹ̀ fún wọn ilé òyìnbó ṣẹlẹ̀ sàlá sàlám sọ ó ní dirahamu anfaqtahu fi sabilillah wa dirahamu anfaqtahu fi tahriri raqabati wa dirahamu anfaqtahu ala misakin wa dirahamu anfaqtahu li ahlik. أعظمه أجرا الذي أنفقته لأهله سبحان الله owó tó ọ̀nà lójú ọ̀nà ọlọ́run ọba jihad àti ètò ọ̀nà láti fi ra èèyàn kó nínú gbèkùn ẹrú ọ̀sọ́dọ̀mọ tàwọn kékeré sí nǹkan kékeré àti owó tó ọ̀nà lórí àwọn ṣe tó ọ̀nà fáwọn aráalé rẹ̀ wípé à kẹ́ ẹ má bàa ṣiṣẹ́ kẹ́ ẹ má bàa tàràkà ẹgbàlè ẹgbàlè ẹgbàlè ó ń fún wa ní ronú o ó ní àzọ́mùhù àjọrọ̀ ètò níládájú níwájú ọlọ́run ọba ètò ọ̀nà fáwọn aráalé. ní òwe Yorùbá wípé ilé làá ṣe kíni làá ti kẹ́sọ̀ islam ọkọ fẹ́ ká jẹ́ fatila, ibi tí yorùbá tí wọ́n ti mú fìtílà wọn nù fìtílà fatílà fatílà ni jówiri tí ń fún àwọn èèyàn nímọ́lẹ̀ ní ọ̀kan ṣùgbọ́n àyíká àti ẹ̀ńkọ́ òkùnkùn ni islam ọ̀fẹ́. lọ́ba adédàfín sọ fún wa yẹ fàálù náà kàmá bẹ́ẹ̀ yìí fi kó o wọ́n ń bi ọ́ léèrè pé ń tá a bá pe ọ́ ẹlẹ́sẹ̀ fún rẹ fún wọn ìdè òjíṣẹ́ sallallahu alaihi wasallam bó làwọn ó ṣe náà ọba adéra ni qul ma anfaqtum min khairin falil walidayni wal aqrabin ọbẹ̀rẹ̀ sí tò ntẹ́ ẹ bá ná àwọn ilẹ̀kùn méjèèjì ní kẹ́ kọ́kọ́ yẹn jù náà ẹ tún àwọn ilẹ̀kùn méjèèjì yẹn ṣe ilẹ̀kùn wo ni ilẹ̀kùn àlìjẹ́nnà látàyè torí kí ló ṣiṣẹ́ lásán àṣàlám sọ ó ní àlùwàlìdé àwọn sọtọ àbọ̀wọ̀ àlìjánná àwọn ní lẹ́kùn àárín gbùngbùn àlìjánná ìyá àti bàbá èèyàn gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn kódà bí wọn bá ṣàbòsí síyàn kódà bí wọn bá jẹ́ kèfèrí èèyàn máa ṣe pépé ń burú sí wọn èèyàn máa bẹ lọ́n fún wọn kọ́ lọ́n ó fún wọn nítọ́sọ́nà àìdó gbàǹgbàlá ká níwájú wọn àìta tán pẹ̀lú wọn là ibi tí wọ́n wọ́n dé báńtí ń ṣe léyìí àtúmọ̀ ẹbẹ̀ lọ́n fún wọn. اللهم ارحمهما كما ربياني صغيرا wọ́n lọ́wọ́ bá bí wọ́n ṣe kẹ́mi bí wọ́n ṣe gẹ̀mí ní kékeré o bá ń kẹ́ àwọn náà o. islam fi ìwọ̀ntúnwọ̀ntún sí gbogbo ẹ̀ tẹ̀ bá wá délé tán gan ó ní bẹ́ẹ̀ sì máa ṣe síra yín lòjíṣẹ́ lọ́sàn àṣálá ló tún sọ ní gbólóhùn kan ó ní khairukum khairukum li alihi ẹni tó dáa jù nínú yín pé a ah, èèyàn dáadáa lélẹ́yìí òun lẹni tó jẹ́ pé ó dáa sáwọn aráalé rẹ̀ ó ń assist wọn ó ń ṣe ó mú nǹkan dẹ̀ wọ́n lọ́rùn kọfara ni wọn èmi ò gbàgbẹ̀rẹ̀ kì í ṣe gbólóhùn mùsùlùmí ọlọrun ní pẹ̀lú wọn náà àìmọye tọba arẹ́dà fi ń dẹ èdè pé ọjọ́ nǹkan kan ẹni tó wíìkì jù ọmọ a kí malaria rọra ta sí nísìnyí ó rí wíìkì bí ṣe ń yóò fẹ́ máa kakọ gan tí o rí yóò kó òun rí lọ́kàn bá dẹ́dà ńbẹ̀ òfin jẹ́ wípé oògùn rẹ̀ o ní kéèyàn múra rẹ̀ wálẹ̀ fọba dẹ́dà má pera rẹ̀ ní nǹkan kan ju kíni ẹ̀rù ọba dẹ́dà ẹ̀rù rẹ̀ bó o ní ṣe máa ṣe tí nǹkan bá ti délẹ̀ kíni náà bó o ló ṣe fẹ́ ká ṣe ta ní fi jọ òjíṣẹ́ lọ́sọ̀lá àlàsọ̀lá bó ló ṣe ṣe. téèyàn bá kọ́ ìyàwó lẹ́ẹ̀kan okùn kan ti já wọn ò fẹ́ kí mùsùlùmí ọ sọ yìí pé mọ̀kọ́ mọ̀kọ́ mọ̀kọ́ ó kúkú wó gbogbo pílà mẹ́tẹ̀ẹ̀ta. Hmm. mọkọ okùn kan ti já ẹjọ máa jẹun pọ̀ ẹjọ máa sùn pọ̀ ọmọ fún ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ ọmọ ṣe wá kì í ṣe pé mo kórìíra rẹ̀ nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe ọ̀ ń mí o mójútó ọ̀ àwọn ọmọ ọ̀ ara ọ̀ ilé o mójú o bìkítà gbogbo ọrọ àmọ́ kásùn àmọ́ kásùn àmọ́ ṣe wá sí fún àmọ́ ṣe gbogbo ẹ̀ àmọ́ bá sọ̀rọ̀. tọ́ba yìí ni ẹ má bínú inú rẹ̀ náà wàá wálẹ̀ ọ̀fọwọ́ kan lásán tàbọ̀ tẹnubọ̀ lẹ́nu. kó tiẹ̀ tó di pé o súnmọ́ o ti dá padà ṣùgbọ́n okùn kan ti já òkú mélòó ló kù méjì nínú mẹ́ta ọ̀kan ti wó. ẹ máa ṣe gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe ìwọ́n létí ni pé o ò ní súnmọ́ tọ́ gbogbo eléyìí ọ gbọ́dọ̀ lé síta yọ wà pẹ̀lú rẹ ni kí lọ́ba adéda ń fẹ́ pẹ̀lú rẹ wọ́n fẹ́ ká fi ṣàtúnṣe ni kìí ṣe wípé kákan fi dá nǹkan rú láà. Islam gbé kalẹ̀ bẹ́ẹ̀ kí lọ́ba adéda tún tó tún pàkíyèsí wá sí onífọ̀bà ákámẹ́mínálì yìí wàhákámá ní àlìyà wà á mòye nínú àwọn èèyàn ọkọ àwọn tí orí wọn pé àwọn èèyàn gidi àwọn èèyàn sàn àwọn tí wọn láàfààní wọn nínú àwọn èèyàn ìyàwó náà wọn wá àwọn tí wọn ń pòfin tí wọn nípa ayọ̀ Ọlọ́run ọba tí wọn mòfin tí wọn mẹsìn ẹ wàá tí wọn bá wò ó sí tí wọn fẹ́ àtúnṣe ọba adẹ́dàá yóò ṣàtúnṣe fún wọn kí lọ́ba adẹ́dà tí wọ́n á fi parí ẹ̀ ó ní wọ́n solo xèé kẹ́ ẹ ṣàtúnṣe ń lọ dájú sàhánàlá torí pé kí ni aburú tí kíkọrọ ẹ nílẹ̀ máa ń mú wá láwùjọ kìí ṣe kékeré yóò sọ ọmọ di ọmọ òrukàn àwọn òbí rẹ̀ ò tí jáde láyé mọ̀tò olúkàlùkù bá gbọ̀ mẹ́tì ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ọ̀ya kóńkó jábẹ́lẹ́ kólúkàlùkù ó ṣe tiẹ̀ àbàbá àti ìyá gan mójú tọ́mọ ṣé wọ́n ti rí ṣe káwá dàlú ẹ má lọ má lọ tiẹ̀ wọ́n yà máa mú tẹ́lẹ̀ nǹkan. lára Islam ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé tí kíkọ̀ bá ṣẹlẹ̀ gan tó wá fi di wípé ìdà parí ọkọ ò tí ì pé padà kí lọ́ba alẹ́ rà sọ. ó ní wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf. ìpèsè obìnrin tá a kọ̀ àti aṣọ wíwọ̀ fún àti accommodation rẹ̀ ó ní ń bẹ lórí eh, ọkọ tí a bímọ fún. oníwàhálẹ̀ ni wàá rí smithson rizalik ọwọ́ àlè pọ́síbù bàbá ọmọ tí wàá jáde láàyè ló farú nǹkan báyìí o gbogbo àwọn tó gún bá tọ́ sí wọn ó take over láti mójútó àwọn ọmọ àti ìyá tí ó jẹ́ pọ́ àyíká sọ pé ọ̀yà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá fi sọ yìí pé ẹni tó mójútó ọmọ òrukàn àtòpó ládá tí ó gbà bí ẹ ládá ẹni tó fi gbogbo òru kírun tó dẹ̀ fi gbogbo ọ̀sán gbààwẹ̀ tó lọ sí jihadi lójú òkun ẹni tó mójútó ó mójútó pó àtọmọ òrukàn kò sí bàbá fún un mọ́ kò sọ́kọ fún un mọ́ ọ̀dà gbogbo ntí yóò bá ní bùkátà sí ká máa ṣètò rẹ̀ fún ló fi jẹ́ pé ìfẹ́ opó ntọ́lá ó ní ládàá tó pọ̀ nínú ẹ̀sìn ládàá tó pọ̀ ń bẹ fún torí pé kíni àwùjọ ló dín tọrọ ọmọ tọrọ obìnrin tó bá dàrú inú ilé ó dàrú àdúgbò ó dàrú ìlú ó dàrú ayé ó dàrú ìfi jẹ́ pé Islam gbégbèsè tó pọ̀ lórí bẹ́ẹ̀ akọnisílẹ̀ akọrẹnisílẹ̀ Islam fẹ́ ká tẹ̀lé òfin ní fitinfitin àìtẹ̀lé ìmọ̀ dàwùjọ rú ni yóò wá sọ àwùjọ di àwùjọ ṣe báwọn. Islam fi sọ pé ọ possible antistoic ò tí ì fọwọ́ kàn ó lè possible bẹ́ẹ̀ ah mo fọ́n láyàwó èmi náà gbà ẹ̀ tí ì wọlé tọ́ra yín tẹ́ ẹ bá ti wọlé tọ́ra yín ẹ̀ súnmọ́ra yín ṣùgbọ́n ẹ ti jọ wà ní kọ́lọ́fín tẹ́yìn méjì nìkan náà lẹ wà ń bẹ̀ àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ní ọ̀sán wòrì èló lọ́ọ́ fẹ́ fún tẹ́lẹ̀ fifty thousand naira ló ti sọ pé owó fún hundred thousand naira ló fún one million ló ló fún ìdajì ọ̀fọ́ọ̀kan òrí òhò rẹ̀ yọ gbàdájì ìwọ náà gbàdájì ṣùgbọ́n tó o bá yọ̀ǹda ah mo yọ̀ǹda ọba adẹ́dà ni òun ló ní ládájú. ṣùgbọ́n ẹ wà ń kọ́lọ́fín ẹ ti ẹ fọwọ́ kanra yín pàápàá ṣùgbọ́n ẹ ti jọ wà pọ̀ ní kọ́lọ́fín ẹ ò ṣe nǹkan kan o àwọn àǹfààní mẹ́rẹ̀ẹ̀rin ní sàdáàkì yẹn ọ san pé o Sayyidina Abubakar Umar Usman àti Ali torí ìdáwà yẹn bí ìbá ṣe wí pé ẹ jẹ̀ràn ara yín ẹ lè dáwà rú rẹ̀ fọ́tún àwọn mẹ́rẹ̀ẹ̀rin pé a ọ̀sán o. mo yọ̀ǹda gbogbo ohun tí mo fún ọ àti ń tọrọ mọ tọ́jẹ́ pé nítorí ti gbéyàwó ni ṣùgbọ́n o ti wọlé tọ̀ o ò lẹ́tọ̀ọ́ sí nǹkan kan tó gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ẹ̀ ọmọbìnrin yẹn lónìí àti gbogbo ń tọrọ máa ń tẹ́ ẹ sọ yìí pé ẹ ń fi so yìgì torí pé ọfẹ́ fẹ́ ọ̀rá fíríjì fún ọ̀rá mọ́tò fún ọ̀rá gbogbo ẹ̀ tí fífẹ́ ọ̀bá símbẹ̀tì tẹ́lẹ̀ ṣé gbogbo wọn yìí sóòsè òsè kò ní sí yẹn ń bẹ̀ nà ó fi fàmàrà ó fi ṣe gbogbo ẹ̀ ìnáwó dàrú ìnáwó wọ̀ bá ń gbé mọ́tò mi mùsùlùmí ṣe bẹ́ẹ̀ wọ́n bá dẹ̀ dání wọ́kẹ́ fàtàkùdúnà hù ó sì wá gbàǹtó fún un wọ̀kọ́dí àfùdá àbá àgọ̀kùn ìlàbà ẹ̀ ti wọnú ara yín wà á kásìnà mí kún mẹ́sà kan zọlízọ̀ wọ́n dẹ̀ ti ń bá yín dá májẹ̀mú tó nípa. kan nínú àwọn ọmọ ya ń gbà sáà ṣe gbogbo àwẹlẹ yìí fún à àwọn sisters wọ́n mà sọ wọ́n sọ divorce di business mo ní. ọ̀gbọ́n kò sí àdánwò tí bá obìnrin rẹ tó kọ́kọ́ sọ pé òun ọ̀fẹ́ mọ́ ṣé èyí ò lè yàn wá sọ di business kò possible <laughs> kò possible kò sẹ́ni rẹ tí ó sọ di business. nínú tí wọ́n máa ń fa àfẹ́ramọ́jú ó ní. ìrìnkúrìn ọkùnrin dìde ó ní ìyàwó mi mi trust rẹ̀ oyún tí ń bẹ́nu rẹ̀ kìí ṣe tèmi. kò ní mú jẹ o gbólóhùn tọmọkùnrin sọ yẹn kò ní mú jẹ. ọ̀kan nínú méjì ni ó fi mú jẹ kí ni àkọ́kọ́ yóò búra lẹ́ẹ̀mẹrin yóò wá fi èpèsè kárùn ó ń búra ó ń fọkàn sọsọ ọlọ́run búra yín tó ń sọ yóò dodo ni ọmọ bíi oyún inú rẹ̀ ń ṣe tòun ń búra oyún inú rẹ̀ ń ṣe tòun ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀karùn wá sọ pé tó bá jẹ́ pé òun purọ́ ọmọ ní kí gbogbo ọlọ́run kó sọ̀kalẹ̀ léhùn lórí. ọmọ tìǹbù náà ó dẹ̀ fúnarú ẹ̀ nígbà tí ìbúra ẹ̀ bá wá ṣẹlẹ̀ wọn ò lè fẹ́ra mọ́ ọmọ yẹn tó bí ọmọ ìyá rẹ̀ ni. kìí ṣe ọmọ ọmọkùnrin ṣùgbọ́n ní èmi ò lè búra tó o bá lè búra sẹ́wọ̀n tí ọkọ̀ kò ṣe náà tẹ́lẹ̀ náà yọ jẹ ẹgbà ẹgbà kínni ẹgbà àbánilórí jẹ torí ìwọ nìkan kó o níwọ̀ ọmọbìnrin náà níwọ̀ wípé kí wọ́n má ba orí òun jẹ́ bẹ́ẹ̀ ni kìí soyún rẹ̀ lóòótọ́ ẹlòmíì ló ń ṣe fún kí náà ṣẹlẹ̀ yọ gba òkò yálẹ ló kó pa torí pé kí ni fẹ̀yí báyìí ọ wà lé ọkọ ṣùgbọ́n ọkùnrin náà ọkùnrin ò lè búra nǹkan méjì ni ó sí kílà àkọ́kọ́ yóò jẹ ìyà yóò tún ewé ìyà kí ni ìyà ìyà abẹ ìyà abẹ ni pe yóò jẹ gba èkejì òun lọ́dọ̀ ọmọ yẹn torí pé kí ni àlùwẹ́lẹ́dú lil firash wọlélẹ́ ahir hajar ẹni tóló súnmọ́bìnrin olóbìnrin àṣedànù lòún ṣe àpàdé lọ́hùn àlìkíyàmọ̀ ọ̀pá wa pọ̀ yẹ́wọ́n mọ̀ túbúlà sọ̀ráyè ńjọ́ta sì rí gbogbo ẹ̀dá òtù. eyín lọ́ba oyún wọn ò fún lọ́mọ kò sẹ́ni tó fún lọ́mọ ọwọ́ nǹkan ta bàbá torí kò sọlọ kò sílé ọkọ olóníka rẹ̀ níni tó níni wípé ó ní àṣẹ wípé òun ló lè fọmọ fún yàn tàbá àwọn tí wọ́n dúró nídùú rẹ̀ nínú àwọn áùlíà ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin lè fọkàn tó bá mùsùlùmí tó dẹ̀ lẹ́sìn tó dẹ̀ ti bàlágà. obìnrin ò lè fi ní àfọkọ yọkàn advice baba baba bàbá rẹ̀ lè fi fọkọ yàtọ̀ sí bàbá àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin lè fi fọkọ bẹ́ẹ̀ náà lẹ̀gbọ́n baba torí pé kíni àwọn àbẹ́jì bàbá lè kí ló lára àṣìlá ń sọ ó ní amul mari ìsínú àbí ọ̀nkù èèyàn pátánà ọ̀nkù ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin àbúrò bàbá èèyàn lọ́kùnrin ìbejì bàbá èèyàn ni wọ́n ìyẹn ni wípé ẹ̀tọ́ tí èèyàn ó fún bàbá èèyàn lèèyàn ó fáwọn náà bíi tóbi náà ni ó ní àlàkálẹ̀ bíi manzilatil um. àbúrò òye èèyàn lóbìnrin ẹ̀gbọ́n ìyá èèyàn lóbìnrin ipò ìyá ló dúró sí ọmọ tí wọn ò fún ọwọ́ àṣàṣeṣe mọ̀ṣẹ́ ọmọ lóyún là ń fún ọ lóyún onílágbájá ló fún ọ lóyún ń gbọ́ ó ní bẹ́ẹ̀. ọ̀kanú méjì ni ìmọ̀ kọ́ sọ pé bẹ́ẹ̀ ni àbí kọ́ sọ pé rárá ó ní bẹ́ẹ̀ ni ó lò ó fún lóyún sọ́mọ rẹ̀ ni. àwọn àfáàwà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní kí n sọ ọmọ rẹ̀ torí Malik Abu Hanifa Shafi Ahmed bin Hanbal gbogbo wọn mọ̀dáìbù mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní kò sí kò sí igi pọ́mọ àlè ni nínú àwọn pé ṣó ń lo fún un lóyún bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbà kó ń lò ń fún un lóyún. Urwa ibn Zubair rahimahullah rahmatan wasi'a ọmọ sàábé ńlá ni ibn Zubair ibn Awwam ó ní rárá kò sí bẹ́ẹ̀dì kankan tí wọ́n ta sí. Si iyì àpọ́nlé ẹ̀yẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ká sọ pé lágbájá ni bàbá rẹ̀ ìgbà tí òde tí ì sí bẹ́ẹ̀dì kankan kò sẹ́ni kankan tó ní bẹ́ẹ̀dì ọmọ rẹ̀ nígbà tí wọn ò jiyàn. sheikh islam ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ó lil mas'alati ar mas'ala láti láti dáàbò bo area yẹn ńgbà tí èsè pé ìyàwó oníyàwó ni pé ọmọ rẹ̀ náà là á pè. almadaris check ibùnú wọn ni ah èmi náà faramọ́ rẹ̀ torí pé kíni ntí ó dáàbò bò tí ó sàmójútó láwùjọ kò ní kékeré pàṣẹ bá ní ọmọ ni ta ni ó ta ni ó ṣe ṣáìsì ìṣe bàbá ò lè dàbí bàbá tí wọ́n bá ló ṣe bàbá tó máa bá ní ìwọ kó bí nǹkan bàbá èèyàn lórí èèyàn sì wẹ̀ hurum ìwọ̀ ńlá ni kódà bàbá rẹ̀ bá àmọ́ jẹ́ nǹkan kan jáwá ní bàbá rẹ̀ ń bọ̀ ọmọ ọmọ ọmọ wò yẹn yẹn ni bàbá rẹ̀ mọ̀ bá nígá kọ́mọ̀ kó o sọ pé ah, bàbá mi bàbá mi ni àdámọ́tọ́ bá dẹ́dà àdámọ́ gbogbo ẹ̀ dánù nti nti tábìlì Urwa bin Zubayr tó fi hold the position kan tá a bá rántí àti sọrí Ibn Jurayj ẹ̀rù ọba adẹ́dà tó ń lọ tó kó kúrò láàrin ìgboro tó ń lọ sílọ́hún ní ẹnu odi ọkàn tẹ́ǹtì. arábìnrin kan wá ṣe aṣeṣemọ́ṣe òun pẹ̀lú adarán jẹ ẹni tí ń darán lọ ọba súnmọ́ arábìnrin arábìnrin bá lóyún gbàtàsírí òtù ó bímọ torí ọba adẹ́dá èbó sí ẹlísìnà láṣìírí kódà ẹni tó rìnrìn rẹ̀ gan kò sí ni ọba adẹ́dá ó láṣìírí fi sọ yí pé ẹ má súnmọ́ sìnà sísúnmọ́ rẹ̀ gan èèwọ̀n ni aburú ńlá ni a imratul aziz gbogbo tútọ́ ń pa pẹ̀lú nàbí yusuf sallallahu ala nabiyina wa alayhi ṣé gbangba ni ṣé bí kọ̀rọ̀ ni tani ẹlẹ́ni ferege tó ń fà lásán tó ń ṣe gbogbo ẹ̀ sẹ́ni kankan wà ń bẹ̀ ó di ń tọ́ba adẹ́dàgbé síta tí wọ́n wá ń polongo wípé à tùràwìdù fàtàhà ọ̀nfà ọmọ sẹ́nu gbangba ni wọ́n ti ṣe ṣé social media wà ń gbà kò sí kò sí social media kódà bá dàda kèé bo ẹni sìnà láti rí láì. lọ́ba adéda fi sọ pé ẹ má rìn dédé rẹ̀ mùkọ́dìmá tirẹ̀ ẹ má ṣe àìbòbìnrin olóbìnrin lọ́wọ́ àìsíhùn pẹ̀lú obìnrin olóbìnrin tàbọ́kọ ọlọ́kọ làáfọ̀ àbí ń sọ pé àtẹlẹ́zùzù bìkàlámì à haramun kámọ́ ẹ̀jẹ̀ ká tiẹ̀ lọ ká lọ chat pẹ̀lú ẹ̀ ọ̀nà tí ẹ̀ndẹ̀ fi ń chat nísìn ọ̀pọ̀ bí wọ́n bá cha lórí Facebook wọ́n cha lórí WhatsApp tàbí to go tàbí Telegram tàbí oríṣiríṣi ó lè ń dín ṣìnà ṣìnà gédégbé àti mú instances wá ó wà ní ọkọ ó ń bójú tọ̀jáde ṣé kò fún ìpín ọlọ́run ọba mú tó ọba adẹ́rẹ́ ni ọ̀kọ́rọ̀ náà fi ibùyú ti kùnà kọjáde nínú ilé ṣùgbọ́n tẹ́ ẹ mà àrùn kan ń da àwọn alágbọ̀ọ́yé láàmú kí láàrùn yẹn ìjọra ẹni lójú kí ni ìjọra ẹni lójú èmi ò lè ṣiṣẹ́ Ah! ó lè ṣiṣẹ́ tá ń sọ bẹ́ẹ̀ fún ẹ ah! àwọn tí wọn ò lè ṣiṣẹ́ umul masumun àwọn ànábì ọlọ́run ọba torí wípé látara ṣíṣe wọn yóò tẹ̀ ń bà pẹ̀lú mẹ́sẹ̀gì tó bá dẹ̀dà fẹ́ kí wọ́n kí wọ́n kí wọ́n jẹ́ ah odindi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọba dẹ́dẹ́ òfin lọ́rùn lẹ̀ ó ń sọnù rẹ̀ gan èrò rẹ̀ gan kò jẹ́ ó tara rẹ̀ rò. àìjẹ́ ọba adẹ́dà ọsọ sọ yìí pé 'Láyé ntí kò ánì rọ̀háwà ìní hùwà ilà wáhì yóò sísọ rẹ̀ gan àfun láàyè pé kọ́ dánú rẹ̀ rò sallallahu alayhi wa sallam. síbẹ̀síbẹ̀ náà ń kọ́ tí wọ́n bá fẹ́ ṣáájú rẹ̀ ẹ rẹ̀ ẹ mọ̀ wọ́n ń sọ lọ́tún wọ́n ń sọ lẹ́sì torí kíni láti fi ṣọ́ Quran kí ló dẹ̀ fà á torí pé ó mọ̀ yìí ó mọ̀ ní tọ́ba adẹ́dàkẹ́ a gbọ́dọ̀ ṣiṣẹ́ ìṣiṣẹ́ ni pé ká gbàgbé ká sọ yìí pé a fìfẹ́ ẹnu tú tàbí a fìfẹ́ ẹnu ló ń tọ́ba adẹ́dà fi ránṣẹ́ lọ́sọ̀lá wọ́n pàdé lórí social media. ìnáwó lórí aburú ìgbà mélòó lọkàn fi lẹ̀mí fi mì ìgbà mélòó lẹ̀mí fi mì ọwọ́ awálé wọ́n ṣe máa fìyà ọkọ wa yẹ mú mu lọ òun dẹ̀ ń ṣèbàjẹ́ nínú orí bẹ́ẹ̀dì ọkọ ṣùgbọ́n ọba adẹ́dà kì í bo ẹni sì náà láti. àwọn tí wọn ò tiẹ̀ lágbóyé ládùúgbò náà bẹ̀rẹ̀ sí gbé ká bó ni ẹni tí ń wá arábìnrin ajíà wá bó ni tiẹ̀ ṣe jẹ́ bọ́rọ̀ sí tàkánù. kí ẹnìkan sì kọ́ wọ́n ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin náà. wọ́n ṣẹlẹ̀ sọ́kùn pàtí máa ń chat pẹ̀lú obìnrin olóbìnrin lórí social media ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí exchange ọ̀rọ̀ tí ò jọ rẹ̀ sílẹ̀ di pọ́ńtọ̀ ló fi jẹ́ yí pé ọ̀gọ̀rọ̀ àwọn tá a rí tá a ń rò pé yẹn ni wọ́n ẹni kò sí brain nínú brain box nínú engine yẹn mọ́ engine yẹn ti knock engine ti knock ẹ̀mí yẹn ti di nǹkan míì kí ló fà á gbogbo àwọn atọ́kùn yìí ni atọ́kùn yìí ti ó ti destroy ó ti destroy ọ̀gọ̀rọ̀ èèyàn. salamu aleykum lórí irun báyìí social media ni wọ́n fóònù ni wọ́n kọ́kọ́ tẹ̀ kéde pé wọ́n ń ka koran o kọ̀ka hadith o ọ̀fẹ́ chat. ta ló fẹ́ sọ fún ọ wípé ó fọkàn balẹ̀ kí irun tó ń kí gan wípé kèé ṣe yí kóhùn wò yí pé kóhùn sá tètè parí kínní kóhùn lọ kóhùn lọ chat ntọ́gba ayé kan nísìnyí destruction ó globalize the corruption and destruction of the soul ó globalize it kò ní ìdíkọjá data. but olúkálukú ríra rẹ̀ dá ọmọ ibi tó ń kú sí. wọ́n lọ alqama àríra àbá àmọ́ wà wá wí ẹ̀ à ń bẹ́nẹ́fìtì ń bẹ́ ni ọ́ ṣàlàyé fọ́ba adédàjọ́ bíi ndàlkíyàmù. ó pàtàkì ló fi jẹ́ pé hadith pọ̀ ìmọ̀ pọ̀ àwọn nǹkan pọ̀ táwọn èèyàn ò bìkítà lórí rẹ̀ ní ṣókí májè ogun torí tó bá gùn àwọn èèyàn ò ní time láti kà àfi tó bá jẹ́ ẹ̀kọ́ ìtàn àwọn ẹni rẹ̀ kan tó yẹ pé tí wọ́n bá ti dáwọ́ lé pé wọ́n kà àti kí wọ́n kà délẹ̀ tí dáwọ́ dẹ̀ jáde ń bẹ̀ ọ̀rọ̀ ra jù sí ọ̀dẹ̀ sákò ń bẹ̀ torí kíni kò fi gba láàdá ṣùgbọ́n ọwọ́ àtẹ̀bà tí <laughs> ẹni tó bá sọ yìí pé òun ò lè ṣìnà ń tòun pẹ̀lú àìrọ́ ọlọ́pàá kò sẹ́ni tí ò lè ṣìnà torí pé kíni ọkàn léegun àti tètè destroy tiwẹ̀. Si ọ ọrùn ó dẹ̀ yájú àti build lọ. kò fi jẹ́ pé èèyàn ṣọ́ra aláìwé ṣe ṣìnà ó ṣe ṣìnà atọ́kùn rẹ̀ sì wẹ̀ kò jáde nínú ilé àpò rẹ̀ náà lọ́wọ́ a ọba adéra ni ọkọ náà ti bu yìí tukun náà ó dẹ̀ wà nínú ilé ó ń ó ń ṣe gbogbo ẹ̀ ọmọ ni wọ́n ti òun gan ò lè gbé pamọ́ mọ́ ọ padà sọ fọ́kọ rẹ̀ pé òun ṣe ṣìnà ọkọ kọ́kọ́ ṣubú ná ò ṣe ṣìnà bó ló ṣe ṣẹlẹ̀ ìgbà tí ó bẹ̀rẹ̀ sí nàárẹ̀ ọkọ bú sẹ́kùn ni kí lélẹ̀ kí lélẹ̀ fi sọ pé ọ bá wò pé maslaha rájà rájà ó ní ìyàwó náà tó bá rí i pé ọkọ òun ó ti ń pẹ́ lórí fóònù jù tí è ṣe lórí nǹkan rẹ̀ á fóònù yìí sì wẹ̀ téèyàn bá fẹ́ fi sórí soríire oríire pọ̀ ń bẹ̀. ọmọ ìyá kan ọ ń wá tíra kan màtútà òun ni tíra yẹn wà tíra yẹn ò tí wà published ọdẹ pàtàkì tíra àfikún ni nínú àwọn ọmọ ẹ̀rọ ní a ẹnìkan ní kọ́pì ó ti gbé sórí net lọ́wọ́ wẹ́bsáìtì báyìí lọ́wọ́ kan lórí lórí mú lẹ́wọ̀n oríire nu ó dẹ̀ rí ka ó àwọn àfáà gan tí wọ́n ń ké ń tàbí wọ́n ṣe nǹkan níbi àwùjọ kan tọ́jẹ́ yí pé ewu ni káwa náà má kó sí i. nísìn ẹ̀jẹ̀ ká fún alápèjúwe tí wọ́n bá ní a àwọn kọ́nsáàtì oríṣiríṣi tí wọ́n ní wọ́n fẹ́ ṣe mọ́míláka ńgbà kan táwọn èèyàn ń pariwo wípé a kò yẹ kíró èyí ọtọ́ sí mọ́míláka o ọmọ àyà àwọn ọ̀dọ́ ń fẹ́ bẹ́ẹ̀ àtobìnrin àtọkùnrin wọ́n ń fẹ́ tó lórí ò bá tiẹ̀ fẹ́ gan wọ́n ń lọ sí neighboring country wọ́n ń lè fẹ́ wọ́n ń ṣe wọ́n ná millions of real sí ní gbogbo òru tí wọ́n ń lọ regularly láàrin ọdún billions tí wọ́n ná sí. Si àwọn èèyàn wọn ò róúnjẹ jẹ wọn ò rí mu ṣùgbọ́n wọ́n ní time wọ́n dẹ̀ lówó fún entertainment orí burúkú ni kéde tí n sin ló ti bẹ̀rẹ̀ látàyè satellite tí satellite ó ti máa gbégbékúgbé sí àwọn èèyàn táwọn ọmọ ọmọ mùsùlùmí ọmọ wò ó pé báwo lòun náà ṣe lè máa dress ní dírẹ́sì tí ó máa fi ṣe tẹ̀sẹ́bù bìlùkù fà kó náà jọra gbé obìnrin sí ẹ̀gbẹ́ ìbá máa ń múra dáadáa káwọn máa ṣe kínní ṣé dandan ni àlìyémánu ahùnà nǹkan oríṣiríṣi. àwọn ṣàpìlì duat alabuwabi jahannam wọ́n dẹ̀ pọ̀ níta wọ́n sọ pé sẹ́yìn lẹ̀sìn ni. kìí ṣe pé wọ́n ní wọ́n pé wọ́n máa fa tó jẹ́ yí pé rijal rijal ilẹ̀ hadith ó hó ní orí rẹ̀ ni yóò sọ fún ọ ní pé eléyìí kò rí báyìí eléyìí kò rí báyìí ṣùgbọ́n fáírọ̀sì ń bẹ lára rẹ̀ fáírọ̀sì wo oníkèésì dandan ni kóbìnrin ó borí kó bojú tán bá ti wé scarf òtítọ́ mo lọ fẹ́ kọ̀yìn sùn kọ̀ jáde kọ̀ jáde àwọn èèkàn àwọn rẹfúrí tọ́lọ́ndẹ̀ fi máa ń ṣọ́ àwùjọ tí fìtínà fi ṣẹlẹ̀ ọlọ́run ti ká wọn lẹ̀ àwọn bíi dání. abu nafillah abdulaziz bin abdullah bin baz rahimahullah rahmatawasi wọ́n mọ̀ pa àfa yìí mọ̀ ṣùgbọ́n fáírọ́ọ̀sì ń bẹ lára rẹ̀ lẹ́mọ̀ tó ṣe ọ yọ kúrò ní jamia níbi tí ó ti rí ìbàjẹ́ spread láàrin àwọn èèyàn ó dẹ̀ dá padà sínú ilé kí ni wọ́n ń ṣe bàbá ń sanwó rẹ̀ tó yẹ jáde láyé owó tẹ́ kó gbà tí ó fi jẹ tí ó fi mu tí ara òfin ní ní wọ́n ń sanwó rẹ̀ fún ṣùgbọ́n wọ́n ń ṣe mọ̀rájà rẹ̀ láti máa fi pàkíyèsí rẹ̀ sí nítorí owó òdìlé lórí kọ́nẹ́ kò rí bẹ́ẹ̀. wọ́n wà wọ́n rí tí wọ́n tí wọ́n bá wọn dìfẹ́ǹdì tí ó gbé lárugẹ tí ó sọ pé rárá àwọn tí wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ kára má gbolo ni wọ́n fẹ́ kí development ó ṣẹlẹ̀ ni ẹni tó bá dẹ̀ wà lólórí torí tìrísì ti fẹ́ kóso náà lórí yóò rí àwọn àfa àbáyé tó náà ṣe kíni tí ó fi sí lọ́dọ̀ tí wọ́n mọ̀ ṣe kíni èyí pé dùá àwọn kéékèèké tọ́gọ̀ ọ̀rọ̀ wọn gan ò tiẹ̀ lẹ́sìn wọ́n bẹ̀rẹ̀ sí pariwo rárá kò pọ́sibù kéésì ń tọ́ da kọ́mọbìnrin ọmọ túra rẹ̀ lẹ̀ ìkẹ́ ìyẹ̀yẹ àpọ́nlé tí ń bẹ fọ́mọ mùsùlùmí lóbìnrin òní kópo ntọ́ba adẹ́dà ní kópo wọ́n tú síta kódà ó ní expect báwọn ilé ilé tiwa torí wọ́n mọ̀ pé ewu tí ń bọ̀ yìí òun lọ́ mọ̀ kò ní mọ lóun nìkan. ó dẹ̀ ń lapa ó ń lapa torí kíni oúnjẹ ìsìláàmù tó jẹ́ pé tí ò bá sí ìsìláàmù ó kù kíni dáwà dáwà tí dáwà ọba máa lọ dáwà àwọn òde gbọ́dọ̀ dá lórí kòrú ìjálẹlẹ hukam tó fi rí pé àwọn afa ni wọ́n bàjẹ́ wọ́n kọ̀ ṣùgbọ́n wò ní jáde tá a máa wá bú olórí torí aburú tí ó kọ yọ pọ̀ ju dáadáa tí ó mú wa lọ bọ̀túngbà wọ́n bá bó sórí pé kí wọ́n wá kírun súwúrà tí wọ́n bá kà ìwọ náà mọ̀ pé wà kàlélẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ nìkankan wí wọn bẹ́ẹ̀ nìkan kan wí. ayọ̀ alladhina amanu la tattakhidhul yahuda wala nasara awliya ba'duhum awliya ba'd wa man yatawallahu minkum fa innahu minhum wallahu wọn máa mú gbogbo ẹ̀yin wá ṣé wọn bẹ́ẹ̀ nìkan kan wí ṣé gbogbo wa là ń ka Qur'an ṣé bá ń ti ń gbọ́ ntọ́ba ṣẹlẹ̀ sáwọn tí wọ́n bá tọ́ba adẹ́dà tọ́ba fúnikẹ́ tí wọ́n dá ìtẹ́ wọn nù tí wọ́n ní ntí ọba adẹ́dà fáwọn ẹ tí ò àwọn tí wọn ò ní nǹkan lọ́wọ́ làwọn máa tẹ̀lé lẹ́yìn gbogbo eléyìí wọ́n máa kó wa bil hikma wal mau'izatil hasana bẹ́ẹ̀ náà ni wọ́n súnmọ́ àwọn olórí sọ pé à ẹ ṣe dáadáa gbogbo dáadáa tẹ ṣe báyìí ẹ ṣe lé ẹ ṣe lé ẹ ṣe lé ọba aláàdá ò fi dáadáa rẹ dùn yín o ọlọ́run ò jẹ́ àbájẹ́ o ọlọ́run tí a bá tiẹ̀ fẹ́ já tẹ́lẹ̀ àwọn náà tún máa wò ó pé ah, ikú mà lè dé anytime kí làwọn ò fi jábọ̀. gbogbo tó ń dojúrú yìí kí ló ń fà kò sí tó ń fà lọ ju wípé engine wa. ó ti ní problem kí ni engine ẹ̀dá ẹ̀mí rẹ̀ nature rẹ̀ ìmọ̀ ẹ̀mí mi kì í dúró lójú kan téèyàn bá ti ń gbìyànjú lórí iṣẹ́ rí yóò máa lọ òkè tọ́ba ti ń kẹrẹ̀ yóò máa wálẹ̀ ni àdámọ́ ọba adẹ́dá ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ìmọ̀ tọ́jú ẹbí máa tọ́jú ara máa rìn síbí ìmọ̀ máa ráàyè dúró lórí ìrun ọkàn tèmi náà ẹ̀mí mi máa ń ṣe bákan but mo máa ń fi kí ni ọ̀pọ̀lọpọ̀ isigfar tauba àti kí n já pẹ̀lú bàdà àti oríṣiríṣi mo ń fi ń tì sókè kí ni sọ fún wa mo ti sọ fún wa ni pé káràbò túnra mú odò ń gbá rèé ojúlówó ojúbù ni ìjọra ẹni lójú tọ́jẹ́ mọ̀kọ́dímọ̀ ìgbéra ẹni sánlẹ̀ kéèyàn máa wò wípé ibi táwa dé yìí àlè àlè ṣìnà kò sẹ́ńtàdánwò ò lè bá ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣègbìyànjú gbogbo ìgbà bó o láà ṣe tàn rí kí ni ẹ̀jú yìí ẹnu ọ̀gbọ́dọ̀ dúró pẹ̀lú ìrántí ọba adẹ́dà ní gbogbo ìgbà. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ń pè ya wa Fatima radiyallahu anha ya Fatima ma yamna'uki an taquli kama wasatuka bihi ya hayyu ya qayyum. برحمتك أستغيث أصلي لشاني كله فلا تكلني إلى نفسي طرفة عيني أبدا kí ló kọ dí fún ọ wípé kọ́ ọ máa ṣe bí mo ṣe gbà ọ níyànjú lé lórí kọ́ ọ máa ṣe yá hayyu ya qayyum bí rahmatika astaghith ìkẹ́ rẹ̀ mọ sáàdì fala takilni ila nafsi tarfata má dá mi dára mi fún ṣẹ́jú kan láéláé sheikh islam ibn taymiya ó lélẹ̀ ìwà rahim ọlọ́run rahmatan wasi'a eléyìí wà nínú zikir tọ́jẹ́ yìí pé ìyí máa ń straighten ọpọlọ ìyí dẹ̀ máa ń straighten ẹ̀mí kì í jẹ́ kẹ́mi ó ṣìnà. ya hayyu ya qayyum bi rahmatika astaghith asli li shani kulli la ilaha illa anta asli li shani kulli la ilaha illa anta ń gbogbo gbà ẹ̀yin ọmọ wa táì láti máa dá wà láti àṣẹ ìsàrẹ̀ فالإنسان على نفسه بصيرة tó o bá lọ́wọ́ mọ ibi tó o ọmọ ara rẹ gbogbo ohun tó o mọ̀ tó níbi níbi àwọn àgbàgbọ́ àgbọ́yé ìròrí fi yẹn jù rẹ̀ dùá ò fi dùá yìí mọ ara rẹ̀. ó ṣe fún ìyàwó àtọ̀wọn ọmọ àtẹbí àtara torí pé kí ni àwọn tọ́jú ìgbé tó bá lè ṣubú wọ́n ṣubú lù ẹ́ the best thing náà ni pé kó o kóra ró kí wọ́n má tiẹ̀ ṣubú kò sẹ́ńtì àwo rẹ̀ bá misbehave tí ò ní tí ò ní banújẹ́ lé lórí tàbí ẹni tọ́kọ rẹ̀ bá ṣe bákan tínú rẹ̀ ò ní bàjẹ́ káwa má sọ̀tọ̀ mọ́. kọ́rin Quran àwọn òbí gbìyànjú wọn ni kọ́ lọ ha Quran ọ̀dẹ̀ ha Quran lóòótọ́ subhanallah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ àárín àwọn obìnrin ni wọ́n náà wọ̀n náà lẹ́ẹ̀tì bá tọ́mọ̀ ìgbésókòtò síbẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dì ọ̀dẹ̀ ha Quran. ó ké wá àwọn àfa àwọn àfa ni ọ̀hán ní ha tẹ̀síbíkì ẹ kọ̀ǹpẹ́ẹ̀lì pé kó dajẹ́ ó rẹ̀ ti dajẹ́ bíi párọ̀tì ni. ntí ń bá ha ẹ jẹ́ kó mọ ọmọ implication rẹ̀ kó mọ ọmọ implication rẹ̀ ẹ máa mọ́nítọ̀ rẹ̀ ah kọrin lòun fẹ́ fẹ́ nìsín mo ní ẹ̀hẹ́ tọba afẹ́ kọrin kọ ìyẹn ti fún ọ nílẹ̀ lẹ́kọ̀ọ́ kọ́kọ́rọ́ àlìjánná abadan ẹ̀ mọ̀ yìí ọmọ ẹ̀yà tọba wà nílé tọba ń lídìí kèé gbọ́ movement lẹ́yìn rẹ̀ lọ́ba check ẹ̀yìn báyìí ìyàwó rẹ̀ jókòó sẹ́yìn ibi tó ń ti ń ṣeré mo ní o ò lè sọ bóyá ń ṣe nǹkan oṣù ní oní ṣèkínẹ́jì mo dé wò àti bàbá rẹ bó dé gbogbo ọ̀rọ̀ yín ẹ mọ̀ fún àwọn èèyàn ní húsùnù sọ nínú tí ó ṣe kínní tàṣáwùlù làwọn ń pelé yìí o mo ní tọ̀ ń sọ ni pé ṣẹ́gun bá ṣe oní tàṣáwùlù ó ní òun kò jẹ mo ní àyà àtẹ̀tẹ̀ kò jẹ gbogbo tíra ti ń bẹ́nu lé rẹ̀ ó lè kà ọ́ hàkùnrin sórí kí ló fà á khalal aburú. ṣé lásán lọ́ba adédani wà á múra alaka bis salat kí ló fi kú wọn ni wọ́n sọ́bìrì alayha ó dùn ní ó jìun ìrun òru kí ni wọ́n ní ká ṣe tá a bá jí tí ò bá tètè jí kí ni wọ́n ní ká ṣe ká bomi ká bo wọn. enjoyment ń bẹ nínú marriage but iṣẹ́ tí ń bẹ ń bẹ pọ̀ ju enjoyment lọ enjoyment ìdùnnú lọmọ bíbí ṣùgbọ́n iṣẹ́ tí ń bẹ ń bẹ ọ̀pọ̀ ìdùnnú tá a rí lọ kí ni iṣẹ́ àwọn iṣẹ́ àwọn ni wípé bá a ṣe tọ́ wọn tí ó fi jẹ́ pé tọ́ba adẹ́dà kọ wọ́n má lè jẹ́ náà á nípìn bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe tiwọn lọ́tọ̀ kọlọ mọ́jà àwọn ọmọ ṣètì wọn lọ́tọ̀ àní jẹ̀bi. àní jẹ̀bi ọ̀ṣà ní mẹ́lá tọ́jìṣẹ́ làásọ́là ń gbé kalẹ̀ tó pé àwọn sàbí òjìṣẹ́ làásọ́là àwọn nǹkan táwọn ń kà ní mọ̀kúrò àti wọn ní lásìkò tàwọn yaba níìsín ẹ sọ pé bóyá mustahab ní nǹkan bóyá makuhat ni ṣé tó bá jó ṣiṣẹ́ lọ́sà àzọ́là ló gbà ọ́ níyànjú ọ máa béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ṣé makuru ni àbí àbí mustahab àbí báwo ṣébi kí ló ṣe ọ sáré ṣe ṣé àìsí láyé rẹ̀ mọ́ ló mú ìwọ̀ yẹn pò ń bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. sheikh islam ibn taymiyyah ló fi recommend ìmọ̀ ka quran ní gbogbo ìgbà ìmọ̀ mú kí ìfẹ́ ọba adẹ́dà àti tòjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kó ní rẹ̀ lọ́kẹ́yàn sọ́s àsọjẹ́ ni ọ̀rọ̀ orí ni láà kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi sọ ọ ni man sarrahu an yuhibba Allah wa rasulahu falyaqra al-Qur'an fil mushaf ẹ̀ńtọ́ bá fẹ́ kọba adẹ́dà fẹ́ràn o kífẹ́ ọba adẹ́dà kókó síhun lọ́kàn àti tòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam kó máa gbé kùránì kà kó máa dún ní mọ́ ìwo kùránì àwọn aráàfi rẹ̀ sẹ́yìn ó wò lásán láìka lẹ́à. dùá ìmọ̀ ṣàdúrà gbogbo wa wọ́n adẹ́dà má jẹ́ ìṣiṣẹ́ òṣìṣẹ́ náà sàṣọ́lá máa ń ṣe é pípọ̀ gan. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك ويا مصرف القلوب صرف قلبي الى طاعتك بات عمر رضي الله عنه طلع كبا جاي واقع آه، ان كان ان كان دان لي كيلو صفو انت فون انت داجنتو بيري لا ما شاء الله ما فضني بالاسلام قائما وفضني بالاسلام قائدا وفضني بالاسلام راقدا ولا تشمت بعدوا حاسدا اللهم اني اسالك من كل خير خزائنه بيدك واعوذ بك من كل شر خزائنه بيدك gbogbo eléyìí a máa dún ní ma ṣíṣe rẹ̀ a máa pàkíyèsí ara wa sí bẹ̀rẹ̀fùk pẹ̀lú àánú àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kí ló jíṣẹ́ lásán àṣọlá tọ́ọ̀bà pé ọmọ kejì rẹ ṣàkíyèsí ọ̀rọ̀ ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ọ̀bà ṣe ní pẹ̀lú agídí àti kankankan bí ìgbà tó jẹ́ pé wọ́n lọ dá ẹ̀mí ẹ̀dá ọwọ́ ọba adẹ́dà ló wà ó lè chẹ́ǹjì rẹ̀ kó dẹni re lọ́la kí wàá wá dé ìdàkudà kọ́lọ́mọ́jà ara padà síbú ló fi jẹ́ pé ọ̀nà tá à ń gbà pèpè gan ẹ̀sìn ni. ọ̀nà tá à ń gbà pèpè ara ẹ̀sìn ni. Ah! ìparun ti bá yín òjíṣẹ́ náà àṣọ láàmì. ìwọ tó sọ bẹ́ẹ̀ gan ni parun tọ́ sí jù. kí ló bá rẹ̀ dà sọ mu'izzatul hasana àwọn ìpèpè tọ́jẹ́ yí pé ọ̀rẹ́ wà òjíṣẹ́ náà sọ náà sọ pé ah tí mo bá sọ pé ta ni nínú yín lọ́jẹ́ pé lọ́wọ́ bíi tá a wà ń bí nìsín yóò ṣiṣẹ́ tí ó jèrè báyìí tí ó jèrè báyìí tí ó jèrè báyìí yóò ka gbogbo ẹ lọ báyìí á àwọn àfàbí ẹni sọ pọ́sibù sá òṣìṣẹ́ náà ní bẹ́ẹ̀ ni ṣé orí rákà tàlífẹ́jìrì tó o bá kí ọ gbà yìí ládàá báyìí sẹ́ni tó gbọ́ yìí tó gbọ́ gbogbo orú èyí ṣé yóò fi rákà tàlífẹ́jìrì ṣeré bó bá jẹ gbèsè rẹ̀ yóò san. aláwọn bàbá kan tó yẹ pé kìí ṣe pé wọ́n kéwù lọ lọ títí kókókó lára wọn lé àwọn sọ pé àṣírí wo làwọn ń lò wọ́n ní à ẹ̀yin náà lè fún wa láṣìírí ẹ̀ẹ́n àṣírí wo lẹ̀ ń lò wọ́n ní àwọn èfi dùálẹ̀ láìkí àwọn ń wá kí ni mọ̀kọ́ránà láti dùá àti ń tà ń sọ wọ́n ní à ṣé bẹ́ẹ̀ yìí lẹ sọ pé òjìṣẹ́ náà sàrà sílám orike tí ń bẹ lẹ́ra three sixty ara téèyàn bá dẹ̀ ti yan rákà méjì dùhà ọba adẹ́dẹ́ ó fi ṣètàràn fún gbogbo àwọn oríkèéríkèé òun ti ṣètàràn àwọn gbọ́dọ̀ yá ni ẹ̀wọ̀ yìí má ni. wọ́n ní ti gba lọ́wọ́ náà ó with confidence ẹrú ọlọ́run ọba kan àgbàlagbà ni ó wá béèrè mọ́sáàsì òjíṣẹ́ ńlá ṣọlá àṣọlá ní Madina ó ṣe béèrè tán gbogbo yẹn dẹ̀ bú sẹ́kù ó ní òun ò rí Kùránì kà á àyà bíi mélòó gbogbo àyà tóun hàn ojú bíi mẹ́wàá lọ tóun bá wá dìde lóru láti nǹkan bí aago méjì títí wọ bí aago mẹ́rin tóun bá ti ka fátíà tán àwọn àyà àwìn kan náà lòun máa ń rìpíìtì òun máa ń rìpíìtì rẹ̀ títí títí títí tó ń bá ti rìpíìtì rẹ̀ rẹpẹtẹ òun lọ rìkú tó ń bá tún ti dé rákà ẹlẹ́ẹ̀kejì tó ń mọ̀ ṣe nù afa àbúṣẹ́kùn ni ní pé gbogbo yín tẹ́ ẹ jókòó ń bí ẹ há Kùránì sórí ó dìgbò tẹ́ ẹ dìde lóru kíkì àmọ́ lẹ́lí gbẹ̀yìn. àwọn tí wọ́n bẹ náà búṣẹ́kùn wọ́n lọ kí làwọn sàbẹ̀ sọ wọ́n ní allamana rasulu li imana thumma allamana al-qur'an wa zadna al-qur'an wa imana òjíṣẹ́ náà sàn sílẹ̀ ń kọ́kọ́ kọ́ wa nígbàgbọ́ náà nǹkan báyìí tẹ́ ẹ bá sí ẹ sì nǹkan báyìí tí nǹkan bá sí nǹkan báyìí yóò máa burú wa nǹkan báyìí yóò mú dáadáa wa nǹkan báyìí yóò mú báyìí wa. iná ojú ìwé náà fún wọn bí ìgbà tó yẹ pé wọ́n ń fojú rí báyìí ṣùgbọ́n wá ṣe gbogbo àlàyé fún ọ bá ń ẹ bá ṣe lé ọlọ́run ó lè jìnnà síná tẹ́ ẹ bá ṣe lé ọlọ́run ọba yóò sùn ní náà ìmọ̀ni ọ wá gbòòrò ní ma ra'aytu mithla an-nara namaha haribuha wa ma janna nama talibuha aw kama ha rasulullah sallallahu alaihi wasallam ah! èmi ò ríru iná rí o ní nǹkan àgbáyanu o àwọn tí wọn láwọn ń sá fún oorun ni wọn ń sùn ṣé n téèyàn bá ń sá fún èèyàn máa ń sùn tẹ̀tẹ̀rẹ̀ ni ríru rí ní nǹkan téèyàn máa ń àwọn tí wọn láwọn ń fẹ́ wà oorun ni wọn ń o subhanallah tayakus ìtají wà fún mùsùlùmí pàápàá jùlọ ilẹ̀. tí ò bá sì tajú kò ní í jèrè ti ń kọ́. wọ́n béèrè lọ́wọ́ imaamu imaamu sunna ahmed bin hanbal wípé ah, kí làásìrí ntọ́ba adẹ́dà fún ọ báyìí òun tó ń bá ti ka àdìsí kan òun ò mú lò kóun ó tó kọ́ntínú òun máa mú lónìí. ọba adéda dẹ̀ jẹ́rìí gbè lọ́nà wò èèyàn ní mọ́sù àlìjẹ̀nu kò sí lára wọ́n wá ní kí wọ́n lọ pe ìmọ̀ Muhammad wa kó bá ṣe rúkìá olóhùn òní táìmù bàtà òun ni ẹ lọ fi hàn bàtà wọ́n yọ bàtà sí ẹ nìyẹn báyìí àlìjẹ̀nu bẹ̀rẹ̀ sí pariwo wípé à ìyìn fẹ́ wàhálà Ahmed ẹ jẹ́ ń jáde ẹ jẹ́ ń jáde ìyìn fẹ́ wàhálà rẹ̀ ẹ jẹ́ ń jáde kí ló fà á ó juwọ́ jùsẹ̀ fọba adẹ́dà ọba adẹ́dà wá sí tọ́da pé kàn juwọ́ jùsẹ̀ fóun náà. وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا làwọn sálàfù sọ yìí pé ìtí ọkàn yín ẹ má dà sí nǹkan wá kò sówó ń lò ṣé ń tó ń wá màmá ń wà distop pẹ̀lú èyàn tí nǹkan bá wọ́n ẹ ṣe sí istigfar gbé wálẹ̀ tí nǹkan bá le kókókó ẹ ṣe fi tọ́ọ̀bà ẹ ṣe fi dẹ̀ kọ́lọ́wọ́n dẹ̀ tí ń bẹ̀. tí nǹkan ọ̀bá rọjú ẹ fi bá dà pé kọ́ba adẹ́dà tẹ́ ẹ bá ti túpin tí ń ṣe ń bẹ̀ ọba adẹ́dà ò ní jẹ́ kí tí ó nira ń bẹ̀ kọ́lọ́mọ́jẹ tí ó nira ń bẹ̀ kí là ń sọ ká chẹ́kì ara wa. tó o bá fẹ́ rí àwọn tí àbùkù pọ̀ lọ́dọ̀ wọn jù lé ní lọ sọ́dọ̀ tòlábìlì àwọn tí wọ́n láwọn ń wá mà bí ìgbà tó jẹ́ yí pé àwa ti ní garanti kò sábúrú tó lè kàn wá mọ́ tàbí pé gbogbo ń tá a ní kẹ́ ẹ mọ̀ ṣeun ẹ filẹ̀ fáwa àwa ló tọ́ sí ká ṣe. dáwà òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá dáwà àwọn sọ́lọ̀fù èèyàn máa fèsì ara rẹ̀ ni níbo mo kù sí ìgbìyànjú wo ní kò sí short cut ọbẹ̀ lọ́hùn ó gbìyànjú. ọ̀gọ̀rọ̀ wọn àwọn sọ́lọ̀fù àwọn òjíṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń parí Quran <laughs> Ramadan làwọn parí tiwa ọdọọdún ìyẹn tá a bá rí gbéwò gbóyẹwò làwọn afáàkàn fi sọ pé ẹni tí ò parí Quran lẹ́ẹ̀kan ní forty days ó ti dẹ́ṣẹ̀ torí wípé kí ló ṣiṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ ọ ní iqra'ul fi arba'in ibi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ parí ẹ̀ lẹ́ẹ̀kan ní ogójì ọjọ́. tó o bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan lóṣù tó o bá lágbára jù bẹ́ẹ̀ lọ ọ̀kan níjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó o bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan lógúnjọ́ tó o bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó o bá lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́wàá tó o jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan níjọ́ méje tó o jù bẹ́ẹ̀ lọ ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta ó kò fẹ́ ká kọjá ẹ̀ẹ̀kan níjọ́ mẹ́ta torí àti gbọ́ntàǹkà yìí kó lè dán dáadáa àbí ibi tá a gúdù sí jù ẹjọ́ ọmọ kan yìí sọ ẹjọ́ di ìbáadà kọ́lá tùbọ̀ tán rí. olùsọ yìí pé àkóyọ pọ̀ nínú kíni sọmt ìdákẹ́jẹ́jẹ́ tó o bá rí dákẹ́ máa bẹ̀ lọ astaghfirullah ya hayyu ya qayyum bi rahmatik subhanallah walhamdulillah wa la ilaha illallah àwọn àtikáàrò wa kádùn ní ma. kátètè máa wá fún jamaat torí kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ. وما الكفارات فإصباغ العدو على المكاره ومشي على الجماعات بالأقدام ومقص في المساجد بعد الصلوات ìmọ̀ ṣàlùwàlá pé bó bá ṣe léwu kí wẹ́dà yẹn harsh tó ìmọ̀ rìn lọ sí tó o bá wá kírun tán jókòó má rush out bí ìgbà tó jẹ́ yí pé ìnira ni o dẹ̀ ti bọ́ kúrò lọ́rùn ẹ̀ la kí ló bá dẹ́ dáadáa lóhùn nígbà tó jíṣẹ́ lásán àṣìláàmù fi sí báyìí. ó ní sọdọ́kítà ya Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òdodo lọ sọ yẹrẹ Muhammad sallallahu alayhi wa sallam. man fa'ala dhalik ẹni tó bá ṣe léyìí. عاش بخير ومات بخير وكان من ذنوبه كيوم ولدته أمه أقام قال رسول الله صلى الله عليه وسلم yóò gbégbé sí ayé rẹ̀ yóò kú rẹ̀ yóò bọ́ nú ẹ̀ṣẹ̀ bí ọmọ òpó ńlò ó nira ní. ẹni tí ó ṣe léyìí yóò ní tayakos ìtají ọkàn ní gbogbo ìgbà kó bá dẹ́dà kó ṣe ń rọrùn fún wa. ọmọ àyà tó béèrè wípé sọmọ àlè lè jogún tẹ̀síìlù rẹ̀ nù. àlàyé rẹ̀ yékéyéké nù. ẹ̀rọ adìrin yìí. kò tí ì lọ́kọ ẹni tó fún un lóyún àmọ́ kò jiyàn. àwọn afáwa mẹ́rẹ̀ẹ̀rin àwọn afáwa mazai wọ́n ní kì í sọmọ rẹ̀. ọ̀rọ̀ abinu zubair rahimola aramita wáṣíà ó ní rárá ó lè jogún ọmọ rẹ̀ nítorí wípé ọ yàtọ̀ síta kọ̀ọ̀kan. sheikh islam ibn taymiya position àwọn náà ni sheikh sọ́ọ́lì ibn ọ̀sẹ̀mí àwọn náà fi síbẹ̀ torí maslaha àwọn tí wọ́n ní bàbá gan wàhálà wa ìta wa sọ ọ́ lẹ̀kọ́ wa mọ̀ aláka nínú àwùjọ àwùjọ tó ti dojú rú kí ni ó ṣẹlẹ̀ kẹ́ ń kó ṣe responsibility lórí ẹ̀. tọ́ba fẹ́ràn wọn padà ó kọ́ńtẹ̀lé gbogbo lànà tó yẹ kí wọ́n ti fẹ́ràn ọmọ rẹ̀ ni yóò jogún rẹ̀ àlàyé rẹ̀ ni but kìí ṣe ó lẹ́nìkan ló fún un lóyún ìyẹn ní rárá. ẹ mọ̀ pé ṣé wọ́n fún un níyàwó tẹ́lẹ̀ náà ṣé wọ́n fi fún un òun ló fara bí ara rẹ̀ jóná. wọ́n ní kó búra káwọn méjèèjì búra ọmọ obìnrin yẹn ni òun yóò gbọ́ gbogbo àwọn responsibility gbogbo eléyìí láti wọ́ọ̀nù àwọn ọmọ ìyá wa lóbìnrin kìí ṣe shine your eyes lèèyàn máa ń fi lọ́kọ rárá shine all your body àtọpọlọ àti gbogbo ẹ̀ ó tún pé àwọn èèyàn sí àwọn tí wọ́n pé tán ẹ bá ń ṣèwádìí wọ́n sì fẹ́ ẹnu ṣe é. tí wọ́n bọ̀ rìn sí àmọ́ náà ni kí wọ́n bọ̀ kí wọ́n bọ̀ mójútó tí wọ́n bá fún ọ ní ìmọ̀ràn lórí ẹ̀ má lò fẹ́ ẹnu. ọ̀gọ̀rọ̀ ti determine tó fẹ́ ṣe àwọn ló fẹ́ ṣe istikhara yóò á máa télọ̀ gbogbo nǹkan tí tó fẹ́ ṣe àkíyèrà kò ní rà ń bẹ́ẹ̀. istislam lillah subhanahu wa ta'ala ìjuwọ́jú sẹ̀fọ́ bá lórí téèyàn ọba sí torí òun ló mọ tí ó da àti tí ò ní da ọ pàtàkì ọdẹ mà bọ́ọ̀ bá juwọ́jú sẹ̀fọ́ bọ́ọ̀ bá ṣe ṣe ni ó ṣe fi rọ̀ ẹ́ lọ́rùn sí i. kò sí ká lọ káàbọ̀ ń bẹ̀ eléyìí rọ wọ́n dẹ́ pàtàkì. kò sí nǹkan kan tó fílẹ̀ torí tiẹ̀ tí ò ní fún ọ léè dáa jùlọ. a dẹ̀ gbọ́dọ̀ ṣọ́ra fún آل إبراهيم إنك حميد مجيد ọ̀rọ̀ tá a sọ ní last week òun ló bí iṣu halcoin àwọn ìbéèrè wá lẹ́yìn lórí rẹ̀ tó clarification bó tiẹ̀ jẹ́ pé ahad tí ń bọ̀ family day torí wípé sífẹ̀tù sọ́lá tá a fẹ́ bẹ̀rẹ̀ a ní di continuation tá n bá ń bá lọ ti family day bá tún kó wọ̀ yóò fẹ́ yóò fẹ́ kọ́dì inshallah al ahadi ti ń bọ̀ a ní hard tó pé a lè fi kà á léraléra kọba adẹ́dà kó fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó lè jẹ́ àlè tẹ̀lé ìtí èso dodo kọba adẹ́dà fi hàn á kó jẹ́ àlè di rẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته نعم عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا جزاكم الله خير جزاكم نعم àwọn èèyàn ti béèrè àwọn béèrè bíi mẹ́rin sí márùn kan. naam naam àkọ́kọ́ lórí ohun tí ẹ sọ kẹ́yìn sá. naam nípa wípé ọmọ tí wọ́n bí látara ṣìnà. so ajẹ́ kó ohun tá a gbọ́ yé ń bẹ̀ ni wípé èyí tí wọn ò mọ bàbá rẹ̀ tòun ti pé a ti sọ wípé àlùwáládú lè fẹ́rọ̀ṣ irú yẹn a ní kó lè jogún ẹni tí ó wà lábẹ́ rẹ̀ yẹn. ẹni tó lóun bí fún ni rárá òun kò bímọ fún. obìnrin yẹn náà sì jẹ́wọ́ bẹ́ẹ̀. tàbí obìnrin yẹn náà ó sọ̀sọ́ kú tòró náà lè kúrọ́ tí Ibnu Jurayj kí ló sọ ó ní Ibnu Jurayj ló fóun ní oyún àbí bẹ́ẹ̀ kọ́ ìyẹn ó ṣe ìtìjà ilallah subhanahu wa ta'ala ó ní kí wọ́n béèrè lọ́wọ́ ọmọ lójúṣẹ́ lọ́sà àtúnlàm sọ wípé nínú àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ ló pòrùn lónìí ǹjẹ́ ìwọ ọmọ ta ni bàbá rẹ̀ ọ̀làdàrán jẹ̀lú bàbá òun kì í ṣe ẹrú ọlọ́wọ́n bàjẹ́ ẹ̀sìn bá táwọn afáàyọ̀ ń bẹ̀rù òjíṣẹ́ lọ́sà àtúnlàm lọ sọ wípé adaranjẹ ni bàbá òun òjíṣẹ́ lọ́sà àtúnlàm ò dé ṣe tàlíkì kankan lẹ́yìn rẹ̀ kódà ṣe tàkàrí tàkìrò bayan haram sóti yé báyìí nísìnyí tá ń fún un lọ́mọ tá so ìdí rẹ̀ tó fi ń pè ní bàbá òun tó jíṣẹ́ lára sílán dẹ̀ ṣe fi rẹ̀ lórí ẹ̀. fàáhẹ́ ìtúmbà tí wọ́n mú wa. tàbí zákùn lọ́ọ̀kẹ́ náà ìbéèrè ni wípé a sọ pé irú ọmọ yẹn kò lè jogún bàbá yẹn torí pé wọn mọ bàbá rẹ̀ èyí tí wọn mọ bàbá rẹ̀ kò lè jogún. èyí tí wọn mọ bàbá rẹ̀ tàbí tí ọmọ ìyá tó bímọ ó ní ẹni ní ẹni ní rárá èdè kọ́ wọ́n dẹ̀ búra wọn ò ní bá ò ní bá àmọ́ bàbá rẹ̀ ìyá yẹn ni bàbá ò níyà rẹ̀ náà ó kọ rẹ̀ ni ó jẹ́ jazakumullahu khairan. náà ìbéèrè àkọ́kọ́ mi wọ́n ní ọmọ obìnrin wọ́n ní ó wà nílé ọkọ náà ó tún wá nífẹ̀ẹ́ sí ọkùnrin míì níta bẹ́ẹ̀ náà so wọn ni ó wá sọ fún ọkọ rẹ. bóyá kí n kà á ní gẹ̀ẹ́sì kó lè kó lè yá. Now a wife falls in love with another man who is a Christian, huh? who is a Christian, now, and informed her husband about the problem she is going through, but the husband is agitated with the news. She is what? Is what? The husband is agitated with the news. The wife insisted and maintained our private chat with the other man, claiming that it will fade off bit by bit rather than cutting off the communication. Who claims that it will be cut off bit by bit? The wife claims okay. to the husband, telling the husband, mo rò pé you yìí sì cut the communication. ìyàwó wa sọ pé rárá òun ò jabe." pé ọkàn òun sì máa padà sọ́dọ̀ ọmọkùnrin yẹn ó pé kó fi òun lẹ̀ kó òun rárá máa ṣe díẹ̀ díẹ̀. now after over a month now. of tense discussion and atmosphere in the home between the man and the woman, the husband burst into tears and said he will divorce the woman. Now so that she shouldn't fall into haram òun á kọ̀ kó má kó sí nǹkan ẹ̀wọ̀ kó lọ fẹ́ ní tó fẹ́ fẹ́. rárá kìí ṣe ẹyin tó fẹ́ ṣe yẹn ìlà tó fẹ́ fi ṣe wọ́n wà mọ̀ntẹ́fì mọ̀ntẹ́fìyà látara pé kí ni òun ó kọ̀ kọ́mọ̀bà kọ́ sí èèwọ̀ rárá inú èèwọ̀ ni ti ń yí lábẹ́ rẹ̀ ó kúkú wá fẹ́ sàlámà fún èèwọ̀ tán gbó bó bá yẹ pé òun àti mùsùlùmí ni wọ́n jọ ń ṣe léyìí gan haramu ni katan pé wọ́n tún wá jẹ́ kèfèrí subhanallah al-udhru akbar min zam hmm. so the the man said because he's obsessed eh. with the other man eh. that he is going to divorce her so that she can go and marry that person. Though the wife claims to love her husband and wants to remain with him. I like that word. Claim. She claimed. I like that word. Yes. claim. She, she claims to love her husband and she wants to remain with him. She has since maintained contact with the other man, but always deletes the chats with this man so that her husband will not see them. How best can this situation be handled? Now, wọ́n gbọ́dọ̀ educate ẹ̀ ìfẹ́ iṣẹ́ ọkàn ni tá a jẹ́jọ́ lé lórí bá a ṣe jẹ́ ẹjọ́ lérí iṣẹ́ ara. Fahim? ẹni tá a gbọ́dọ̀ fẹ́ràn jù láyé wa onítàní Allah. kí ni májẹ̀mú fẹ́ tá a bá fẹ́ràn ọba dẹ́dà ó ní qul in kuntum tuhibbuna Allah fattabi'uni tẹ́ ń bá wá ń fẹ́ràn ọba dẹ́dà o ẹ tẹ̀ lójijì sallallahu alaihi wasallam kí ni tuma yìí ẹ fẹ́ràn rẹ̀ torí ìfẹ́ yẹn bóòlù ṣe ń jẹun bóòlù ṣe ń tọ̀ bóòlù ṣe ń yàgbẹ́ bóòlù ṣe ń jáde kódà wọ́n bá débi wípé bóòlù ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ nù lé wọ́n béèrè lọ́wọ́ ìyàwó Aisha sọ yìí eléyìí ò ní fẹ́ sórí tí ó ń da ọmọbìnrin láàmú ìṣíkù ni. So, ìjẹ̀rán nínú ọkàn tó jẹ́ ti àṣetán tí fi máa ń pààyàn run kìí ṣèfẹ́. àti kóra ró fún délé kí ni zikiri tó jíṣẹ́ lọ́sàrà sọ́là máa ń tó kọ́ àgbé a máa ṣe. Allahumma aafini min sharri sam'i wa aafini min sharri basari wa aafini min sharri lisani. وعافيني من شر قلبي وعافيني من شر منيي wọlọ́n ọba wòmí sàn kúò nínú aburú ẹnu mi etí mi ìgbọ́ràn sí mi ẹ̀mí mi àti màníyì mi ìṣọ́ra ìwáṣọ̀. lórí nǹkan márùn-ún ó pàtàkì eléyìí tẹ́ sọ yìí obìnrin tó wà nílé ọkọ ó fúnra rẹ̀ wá sọ eléyìí fún mi. gbọ́dọ̀ náà minal paati kẽya ne masu ni satanic masu kalgẽnd kõe zẽa lara o le sɛlɛ o o wan bisɛ o man jade o los bisɛ ibi to ti kɔkɔ fɛ bɛ wala ti bɛrɛ ɔkùnrin tɔ bá rí gbangbana o lóun ma ní fílìn bí kò wà lórí o bẹ́ẹ̀ni eléyìí ìbádẹ́ jọkọ òun kò wà lórí o ó wà lé ọkọ fine kò tètè múra sí téèyàn bá ti rí i pé ẹ̀mí ó ń ṣe ròyìnròyìn ní ọ̀nà tí ò yẹ kó ṣe èèyàn tètè múra sí ni ṣé dídú àlò ṣé lára àtúnlà fún àyè èyí ni kọ́kọ́ a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa iqabihi wa sharri ibadihi kí ló fi kún wa min amazati shayatin wa a'udhu bika rabb an yahdurun àlọ́ ni àròsọ ni. Ìtí ó ti ń ṣẹlẹ̀ lọ́ba Adẹ́dà kọ wípé kó wa ní ní fi sóògùn rẹ̀ yìí. ṣé ká ká sòdodo ọ̀rọ̀ fúnra wa nítorí ń ṣẹlẹ̀ sọ́mọ ìyá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí o rọ́bì kààbà kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí ọmọ ìyá lóbìnrin ọmọ ń raise issues gan níbi iṣẹ́ rẹ̀ lecturer yìí ọwọ́ àmọ́ ń béèrè lọ́wọ́ ọkọ ọkọ ò ní mà àwọn wà ní north eré àkánú yẹn ọ̀kọ́ wa ní eré àbàdàn sẹ́kọ̀ ẹ̀ sorry àfa wa lè eré àbàdàn sẹ́kọ̀ àfa rẹ̀ ló sọ fún un wípé àfa báyìí ni kọ́ ọ béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkọ náà ní ti máa ń béèrè gbogbo ohun tí wọ́n fi ṣe léyìí ó fẹ́ẹ́ mọ́jú ọ̀sẹ̀ méjì lọ ọmọbìnrin wa ní òun máa ń jẹ̀ràn àfa bí kọjọ́ kò ń bí kó bóun ní nǹkan pọ̀ ọ sọ fọkọ rẹ̀ ọkọ rẹ̀ ní yàṣẹ́ẹ̀kì wàhálà mi tún ti dé mo ní kí ló ṣẹlẹ̀ oníbàárà mo ní mọ́tò ni onígbìyànjú ni ọ fẹ́ tì í láti ṣiṣẹ́ ńgbà tí rán wọ́síwọ́sà kí ni introduction mọ́tò wọ́síwọ́sà màtọ́ ọba ti ọba ti sàlùwàlá o ti parí ná alẹ́ ò tí ì pàkó tó o bá ti ṣe mistake tó o kó sí àjàgà yẹn kó o tún repeat ẹ̀ o tún yóò tún sọ pé o tí ṣe ni àwọn àfáà sunna kò sí déyàn fi ṣẹ́gun àṣetán àbálìjẹ̀nu báyìí àfi sunna Ibn Mubarak ó parí àṣetán ni kò tí ì parí kó tún pa ó ní albayyina alamani da'a wàlíyẹmí alamani ankara ẹni tó bá ń claim òun ni ó mẹ́rin wá ẹni tí ó bá rí àrídájú tó ọ pé kílẹ̀mù rẹ yóò rí bẹ́ẹ̀ ìbúra ni màá mú wá wàlláhi làásìm èmi ti parí àṣetáni bá fò lọ. wọ́n ní má chaati pẹ̀lú rẹ̀ mọ́ ṣé chaati pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ṣé halal ni ó ní yọ́ọ́ máa lọ díẹ̀díẹ̀ irú obìnrin bá èèyàn èèyàn èèyàn kan kò ní tọ́ba kan kò kó fi mọ gravity tóun ṣe kó gba fóònù yẹn kó dáná sun ẹ̀tọ́ rẹ̀ yìí. kí ló dé tó fi ṣe báyìí ìfẹ́ kọ́ wọ náà nì torí pé kí ni ó ti la ọ̀nà náà lẹ̀ fúnra ara rẹ̀ láti inú ilé lọ. àṣà yìí arábìnrin tí mò ń wá sọ yìí ó ṣe bẹ̀rẹ̀ nu ibi iṣẹ́ ibi iṣẹ́ nínú mọ́tò tí wọ́n bá tí ọkọ̀ bá tètè dé ẹni yóò fẹ́ gbé wálé ó ní ọwọ́ à ń gbéhùn lemọ́lemọ́ ló bá bu sẹ́kún mo ní kí ló ṣẹlẹ̀ ó ní mo ní kí ló ṣẹlẹ̀ ẹkún ló fi bá mi lóhùn tó túmọ̀ sí pé kí ni ìmánu ṣì wà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ó ti gba àṣetáàní kó pàfóréètì ìmọ̀nù nítorí ọ pariwo wá tó fi wá ó ní ẹni ọkùnrin tó bá tóun bá ti rí tó bá ti jọ ọkàn wọn máa fà mọ́ pásítọ̀ kan wá wà ní agbègbè àwọn ẹ̀mí òun ń fà mọ́ òun náà dẹ̀ ń ṣe ìṣesí mo fẹ́ ṣe ní nǹkan tí ì ní opportunity ni mo fẹ́ ṣe n tó n fi ké wá nù kí lòun ó ṣe sí mo nílò resign awàlà. àwọn àmọ́ tó burú jù bẹ́ẹ̀ broda lọkọ rẹ o ṣùgbọ́n ó ní wẹ́ kò tara the use ni kò ní gíra ẹ ò ṣe wẹ́ tọ́. kọ́kọ́ yìí má kò rí sùúrù bẹ́ẹ̀ kí wọ́n kí wọ́n pe ọmọbìnrin yẹn jókòó kí wọ́n ròyìn tawhid fún kí wọ́n ròyìn alkiyama fún ó ti ń ó ti fẹ́ fi ọwọ́ ara rẹ̀ ó ti fẹ́ fi fa sàtífíkẹ́tì àlìjánná rẹ̀ yá látàyè lọ kí wọ́n kìlọ̀ bá fún chatting pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ọwọ́ à ń sọ yìí pé díẹ̀díẹ̀ ni àlá Allah ọkọ náà dẹ̀ ó ń wọ́n ọkọ yẹn gan ní ìdí ẹgbà kìí ṣe ọkùnrin tí ó lè bọ́bìnrin protect ẹ̀sìn rẹ̀ ọkọ ẹni tá a lọ wà ní eré àkánò yìí ló wá pariwo ìyàwó rẹ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n jọ pariwo ní pé kí làwọn ó ṣe sí mo ní ntẹ́mi lè sọ pé kẹ́ ẹ ṣe sí toró ti bá débi wípé tó ń bá ń gbọ́ lẹ́kṣọ̀ àfa yẹn ara wọn máa dìde wọn ò sí papọ̀ àwọn wà ní Kánò àfa wà ní Ìbàdàn ó ní sheik ìyàwó rẹ jẹ́ ń sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ wàá tún kó tiẹ̀ bá ti dín náà o ó ní ara sheik ó ní gẹ́gẹ́ bí àgbàlagbà ǹjọ́ ṣẹlẹ̀ rí nínú àwọn sálàf mo ní wọn ò fààyè rẹ̀ lẹ̀ tó kò lè ṣẹlẹ̀ nítorí wọn ò fààyè lẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ chairman béèrè lọ́wọ́ àwọn sálàf nísìnyí pé kí ni effect social media ní àwùjọ àwọn àwọn nuhat wọn ni la mahalla lahu min al-i'rab kò tí ẹ̀ rí ibi dúró sí kò rí ibi dúró sí ni ìbò ni ìbò lélẹ̀ ntí ọ̀ exist ó ní o ṣe fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ instrument tí ó sọ sí náà di pọ́ńtọ̀ ló ti pọ̀ káàkiri báyìí látara yìí pé ó ṣe haramu pé ó ń chaati pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin awalan kò sí orí ibú tí ò lè jẹlẹ̀ sí i ara orí ibú yẹn lélẹ̀. àti mùsùlùmí o àti ẹni tí èsè mùsùlùmí kọ́ má chat pẹ̀lú ẹ̀ ọkùnrin ọlọ́kùnrin má chaati pẹ̀lú obìnrin olóbìnrin. òfin jẹ́ pé àyínú àwọn afá wa tóbìnrin bá pé polóhùn ń ṣe òun béèrè fatuwa yóò gbé sí spíkà lọ́dẹ̀ sọ fún ìyàwó rẹ̀ pé wọn náà máa gbọ́ o. kọ́ṣẹ̀ láàjẹ̀ fúnra wa tá a fáà bá lo ìbára mi tó bá gífù fatuwa tán ìyàwó ọmọ sọ pé ṣe rí ìbára tẹ lò báyìí obìnrin lè misuse rẹ̀ next time ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí mọ́ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí tẹ bá ṣe báyìí yóò pè àkíyèsí rẹ̀ àrùn tààwọn lọ́ba adẹ́dàpọ̀ sọ alẹ́ níbi ìrọ̀wọ́ taqwa wala ta'awanu alal ismi wal udwan. kí ló jíṣẹ́ náà sàn sílám sọ lórí àwọn aláàárẹ̀ wa ó ní wà khifhum fillah dẹ́rù ọlọ́run ọba bá tọ́ba kú síbi tẹ́ntì ń ṣe chad kí náà sọ fọ́ wa dẹ́rẹ̀ kó mu lọ sínú tẹ́ àwọn kan tí wọ́n ń chat lánàá wọ́n ti wà ń bí ọmọgbà títí ẹ̀ náà yà ó. threat wípé òun fẹ́ kọ́ kò lè sọ̀rọ̀ pírọ́blẹ́mù nítorí pé mọ̀mùsùsà lélẹ̀ mọ̀mùsùsà ni bí wọ́n ó ṣe wo mọ́sù yẹn sàn fún òun ló pàtàkì kò dẹ̀ sí téèyàn fi wo mọ́sù sàn tó tó tẹ̀rí ìpèpè sí di imẹ́ ìfisúnà gbèsè ayé téèyàn ìfi sórí ibú ìpè àkíyèsí èèyàn sí kí wọ́n á ṣe tẹ̀tìbíkù rẹ̀ dákun fóònù yìí mo sì zẹ̀ fóṣù kan blọọkù nọ́mbà yìí kò parẹ́ kọ́kọ́ parẹ́ tán po kọ́mọ̀jì responsibility ọkọ ni kọ́mọ̀jẹ̀ kí ìyàwó rẹ̀ ó sì sè kí lọ́ba adẹ́dà sọ kú anfusakum wa alikum náà kékeré ní nínú tá a lè sọ lórí nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ lóòótọ́ nítòótọ́ òkà yìí kì í ṣe khiyali ó ṣẹlẹ̀ ni. kọba adé dàmé jà ní kìnnìkú ń bẹ àtàwọn rẹ́dí wa náà. jazakumullahu khair. wọn ti bá kúrò ti bẹ. wọn ní kí ni dáná. mo ń lo béèlì òkà o mo dánù pọ̀ sí mo ń ṣe kíámù lẹ́yìn mo ń ṣe gbogbo ẹ̀ kọ̀ọ̀kan ẹni tó ń ṣe léyìí gan-an ló wà nínú ewu jù kí nìdí ṣé amúrọ̀bà máa lé ẹni tí ò lọ́rọ̀ ẹni tí ṣètánì ń wá ká àwọn tí wọ́n wà lójú ọ̀nà tí wọ́n lágbọ̀ọ́yé ni torí láti jẹ́ wọn ó ṣìṣe kí wọ́n ó lè bá a máa sọ yí pé kọ̀tán bí gbogbo kìíní ṣé wọ́n sọ fún yín gbogbo olúkálukú níbi tí àwọn èmi lókè lọ́wọ́ á ní ẹni tí ó fò gànà ó ń gba sáánà wọlé ẹni tá a ká mọ́ ní ń pè ní ń pè ń bàrà wò àwọn náà ń ṣe dẹrùngbọ̀n ní ìgbà mélòó lè yẹn fi dárùngbọ̀n sí. yóò wá di tí wọ́n máa ṣe tán fìdí nìlá wọ́n máa tẹnu àbùkù bá ẹ̀sìn ọlọ́run ọba látara tani látara ẹ̀ tí ń ṣe kọ́lọ́mọdé àṣìṣe àwọn náà gbọ́dọ̀ bójútó ra wọn. wọ́n ní kí ni ìdájọ́ tí ó ń bẹ fún obìnrin tí ó lọ kó ẹrù ọkọ lẹ́yìn ìgbà tí ọkọ ti kọ̀ ọ́ ìdá rẹ̀ pé mo rọ pọ́kọ́ wá jáde lọ bóun ṣe wọlé nìyẹn ló bá kó gbogbo ẹrù rẹ̀ lọ kí ni ìdájọ́ eléyìí. ẹja gbọ́tẹ̀ náà àwọn méjèèjì ká gbọ́tẹ̀ náà àwọn méjèèjì. tọ́yì ẹ tó sẹ́ndì béèrè yìí. ọkùnrin ni àbóbìnrin. ó súnmọ́ kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sà. ó dẹ̀ súnmọ́ kọjọ́ ọkùnrin náà ẹ ó tẹ̀lé jọ ọkùnrin ọ̀sán. torí from the note níbẹ̀ yẹn ọkùnrin lọ́wọ́ agreed òní wọ́n kẹ́rù rẹ̀ wọ́n kẹ́rù ọkọ ọ wá lè ran obìnrin ìbẹ́sìn káwọn méjèèjì kí wọ́n jẹ́ ká kí wọ́n jẹ́ ká kí wọ́n yọjú kárí wọn síra wọn torí pé ká má máa gba fatwa láti fi play game láàrin ara wọn ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún un. طيب جزاكم الله خير wọ́n ní ọmọ tí ọmọ tó ti tó ti ní tamiz. na wọ́n ní sọlẹ̀ ṣe. mo ti gbọ́n ọmọ tún yàtọ̀ sósì òní ń jẹ́ ọmọ tó ní tamiz. na sọlẹ̀ ṣe maharam fún yàrá rẹ̀. onítẹ̀míyí ọdẹ lágbóyún. ntọ́ kọ̀ọ̀kan sí ìwà ẹni tẹ̀míyí. ìdí tí wọ́n máa ń fi yàlágbòye kun ọmọ tó jẹ́ pé tó bá gbọ́ tí wọ́n ń kanlẹ̀kùn yọ sáré wánú ilé pé kí màmá òun kó jáde kó bora torí pé ajínẹ́bì ń bọ̀ ṣe mọ̀ yí pé tẹ́lẹ̀yìn ti kọjá tẹ̀hún yìí nìkan àgbọ́yé ti wọ̀ ọ́ but ẹni tó ó dẹ̀ bẹ́tà ẹni tó bàlágà tí ò ní tara ẹ̀sìn lọ ṣe ọ wà báwọn. àwọn afáà sọ yìí pé bẹ́ẹ̀ ni tí nǹkan bá dá ṣùgbọ́n kọjá ẹni tó bàlágà bẹ́tà tó sọ pé ọmọ tí ò ti bàlágà ìbá ní tẹ̀mí yìí gẹ́rù mọ́kànlá tó bá sì ṣe gan kọ̀ lẹ́sẹ̀. ọmọ onílẹ̀ ní ló lẹ́wọ́ sọ. náà. wọ́n ní kọ́nọ̀bà àlékẹ́ alákòóso àlékún àlàáfíà fún yín sà. àmì àtẹ̀yìn náà. ẹni ìbéèrè wípé ọkọ àwọn kìí ṣẹni tí ó mú súnà ní ọ̀kúnkúndùn wọ́n ní kí ni wọ́n nílé ìdẹ̀ ti ní effect lórí ìjọsìn rẹ̀ pé kí ni àwọn lè ṣe. kí wọ́n máa tẹ̀lé súnà tí ó jẹ́ kí ó nífẹ̀ẹ́ wọn sí i. ká ní káwà nínú ìmọ́tótó ń gbogbo gbà ká máa tọ́jú rẹ̀ nítọ́jú tó jẹ́ pé yóò pe attention rẹ̀ wá bó bá ṣe ń ṣe kó jẹ́ kó máa mọ̀ wípé òfin ọlọ́run ọba àti súnà òjíṣẹ́ lásà àṣálàm mú lò ẹ̀yin náà ẹ̀sùn kí gbogbo ẹ̀ ó lè bá a balance ọ̀nà tóbìnrin lè fi jẹ ọkọ ni lámọ́ fi sọ wípé jẹ́ ẹni fún kó lè bá a jẹ́ sánmọ̀ fún ọ fàmárà pẹ̀lú tí ń fẹ́ ní ti dáadáa tí ó fìdí wípé ìfẹ́ yẹn yóò wọ̀ lọ́kàn látara rẹ̀ wá fi fà sójú ọ̀nà ẹ̀sìn tí ó fi jẹ́ wípé kò ní ní choice mọ́sálà ó fẹ́ jáde ńlé ẹ̀sìn yẹn náà fúnra ká méjì òjíṣẹ́ náà sàrà fúnra ní téèyàn bá yan náà fúnra méjì kò ọba ọ̀yà ya gbogbo aburú tó lè pàdé rẹ̀ níta tẹ́ ẹ bá ti ń ẹ máa gbìyànjú láti máa wà ní àlùwàlà so that tẹ́ ẹ bá ti délé ẹ múná fúlà àràkà méjì wá òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́làm sọ pé gbogbo aburú tí máa báyàn wọlé láti ta ọba adẹ́dà máa ń báyàn kó kú o gbogbo àwọn súnà tó jẹ́ pé clearly òun náà rí benefit rẹ̀ báyìí ìyàwó máa gbà níyànjú rẹ̀ yóò máa ṣe pàtàkì jùlọ kọ́ máa bẹ́ lọ́n fún gán inshallah alkarim yóò ṣe jù lọ ń gbò báyà àrínú àwọn bàbá mẹ́mbà Highland Highland Club ni wọ́n ìyàwó wọn ni wọ́n gbẹ́sìn wọ́n gbẹ́sìn yìí gan wọ́n rìn sẹ́sìn. wọ́n ṣe dáadáa sọ́kọ wọn dáadáa látara bẹ́ẹ̀ wọ́n ní ah, ẹ̀yin náà tiẹ̀ lè máa gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn àfa kí a lè bá àfọwọ́ wọ ẹwọ́ láti tọ́ àwọn ọmọ wa sí dáadáa. ọkọ fẹ́ lọ gbọrọ ọkọ sọ́jọ́ àwọn àfa sáláfí ọkọ ẹni tó gbọn tó mature ni ọwọ́ àwọn wò síra wọn ọ ọ̀n táwọn eléyìí sọ ọ bẹ́ẹ̀ rí mu. ó dẹ̀ yapa sí ní táwọn mọ̀ bọ̀tẹ́ eléyìí lẹ̀ rí wà bó ṣe bó ṣe súnù sísún tó sún gan ìyàwó ọba òun ló tún wá ń fàyàwó àwọn méjèèjì ti jáde láyé bá kọ́lọ́mbà àfọ̀rún kẹ́wọ́n wọ́n jẹ́ sábàbí dáadáa fún àwọn àgànà torí tí ọmọdé bá ṣe wá tá a fa nítorí lágbára ju ju ara wa lọ nígboro tó fẹ́ di tìjọba àwọn ni wọ́n máa ń bá wa fàyà gbà wípé rárá o ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn wọ́n ọ̀ǹtọ́tẹ́bù làwọn eléyìí gbogbo wọn ti jẹ́ pé nífò Alhaji Surajuddin Adékúnlé fáàmù kọ́lọ́mù bá bá fàwọn àti àwọn àbí àfàm ọ̀yẹ́ mọ̀ ọ́ látara bẹ́ẹ̀ làwọn ọmọ wọn gan láti dìde sẹ́sìn kọ́lọ́wọ́n bá kó bá mójútó wọn kó má jẹ́ kí wọ́n rí aburú kankan àti àwa náà. ìbéèrè tí a fẹ́ gbà kẹ́yìn sá torí time ọmọbìnrin wọn ní àwọn ti rin ojú ọ̀nà sínú rẹpẹtẹ bẹ́ẹ̀ sẹ́yìn àwọn dẹ̀ ti túbá wọ́n ní ṣùgbọ́n nígbà míì lẹ́ǹkankan kíní yìí máa ń padà wá sórí ẹ̀mí pé bó làwọn ṣe lè bọ́ ń bẹ̀ pátápátá. ṣó ti wà ń lé ọkọ. wọn ò ṣàlàyé síbẹ̀. tó bá ti wà ń lé ọkọ kó má fi yẹn múùmù ọkọ rẹ̀ dáadáa tí kò bá sí ilé ọkọ yóò máa kún fún alkar tó pọ̀ yóò dẹ̀ máa ṣèbádà tó pọ̀ èyí tó máa ń yá nínú ìbádà tí máa ń ṣògùn kan báyìí àwẹ̀ ni àwẹ̀ ni tòtò bá gbà àwẹ̀ bó ṣe yẹ kó gbà yóò ti lọ sí martabatul ihsan yóò ti lọ sí agbègbè lẹ́wù ìmọ̀ jẹ́kẹ̀rì ọkàn jẹ́yàn wípé bóun ò bá ti ẹ̀rọ ọba ọba adẹ́dà ń wo òun látara bẹ́ẹ̀ yóò máa tijú ọlọ́run ọba torí ewu ńlá ni tí àṣetánì máa ń fi mísìlìdì ẹrú àrínú àwọn ọmọ ìyá wa lóbìnrin ó ti bímọ tó méje but ó rin irú ìrìn yẹn sẹ́yìn gẹ́gẹ́ bí o ṣe káyìí ó lóun ó ṣe takbiratul ihram òun fẹ́ gbé irun dúró báyìí aburú tóun ti ṣe ń gbà yẹn píkṣọ rẹ̀ ó dẹ̀ wà níwájú òun báyìí tóun gbà ó wá fi kún ẹ̀yin lẹ́yìn ní kò tí súnà oògùn tí ò sínú súnà mọ́ níbẹ̀ mo ní tó bá ti wá báwọn ṣé o mọ̀ pé kó o ṣàdúrà nínú òun ara ẹ̀tọ́ rẹ ni any situation tó bá ti wá wá ìṣọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba kọ́ bọ́ ọ borí àṣetánì tó fẹ́ mislead rẹ̀ ó lè ṣe a'udhu bi kalimati llahi tammati min ghadabi wa iqabi wa sharri ibadi wa min sharri ibadi wa min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun ó lè ṣe yẹn láti fi ṣe kí ni láti fi ti aburú torí tí ò bá tètè máa ṣerú nǹkan báwọn yóò máa rinlẹ̀ sí i débi pé yóò sẹ́ máa tì wípé ẹ̀ ṣebí kò fúnra rọ yìí lọ́ba adẹ́dà tún tíráì omi tọ́dẹ̀ jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n dẹ̀ jọ ṣe wọ́n ṣì wà ara wọn but tó o bá ti ń nífẹ̀ẹ́ ọlọ́run ọba pé ọba adẹ́dà kórìíra kínní ara rẹ̀ lèyàn ti máa ń rí àkóbá àkóbá wípé kọ́ba adẹ́dà kọ̀yìn síyàn ẹni tọ́ba adẹ́dà bá dẹ̀ sí gbogbo nǹkan ni òní máa ṣe mọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dojúrú ni ọ̀ọ́dẹ̀ fẹ́ kọ́rọ̀ ó dojúrú so pẹ̀lú eléyìí ó gbìyànjú alhamdulillah láàrin ọ̀sẹ̀ kan ó ní tó bá ti fẹ́ wá báyìí tó ń bá ti ṣe ni mo so kí lọ́ba adẹ́dà sọ alladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allah ma'a al-muhsinin àwọn tó yẹ pé gbogbo òṣèṣì wọn wọ́n jẹ́ kó dá lérí wípé báwọn ò tiẹ̀ rí ọba adẹ́dà ọba adẹ́dà ń wo àwọn téèyàn bá ti ń jẹ́ kéyìí kó máa jẹ́ ẹ̀rí ọkàn yẹn máa jẹ́ ẹ̀ ń gbogbo gbà insha kò ní ṣìṣe kọ́ lọ́mọdé سبحانك اللهم بحمدك اشهد لا اله الا انت استغفرك واتوب اليك naam ẹ a àwọn kankan ní inú mọ́sálásí mi báyìí èèyàn kan sọ owó nù èèyàn kan atm card ni ben ah, ago àwọn táwa ń wá àwọn kan mẹ́ta yìí bóyá ká wá. a ní ká ni ọmọ ìyá wa ag tí ọba tó tó dé mọ́lẹ̀ pẹ̀lú àwọn ojú àwọn ọmọ ìyá wa tó jẹ́ pé wọ́n ń ṣègbìyànjú láti bá a dúró níbi infaq náwó nára nǹkan kan báwọn inú àwọn ọmọ ìyá náà la rí tó jẹ́ pé wọ́n ń gbé àwọn tá à ń jẹ lẹ́kọ̀ọ́ kan bí wa nínú wọn náà ni àwọn tí wọ́n gbé àwọn búkúrà kì í náà wà. wọ́n dẹ̀ tún àwọn kan náà dẹ̀ tún nítọ̀ wọ́n béèrè pé ṣé haramu ni pé kí ac kó wà nínú masjid bí ni ṣe báwọn lọ sí haramu méjèèjì àwọn rí ac ń a sọ fún wọn ni wípé a ní ń bí ń bí náà tàbí jù but yóò ní di generator náà tí ó tí ó gbé alhamdulilah ẹni tó bá náwó sí ilé ọba adẹ́dà ó ń pè bubu ìdẹ̀kùn fúnra rẹ̀ ní nínú sàárè kọba adẹ́dà kó fún wa ná kó jẹ́ àṣẹ nítorí tiẹ̀ kó gbà lẹ́sìn kọ́mọ̀dálù àláyà kó jẹ́ abáǹdì ó lérè a fún àwọn ọmọ ìyá wa tí wọ́n bá wa dúró ti ọmọ ìyá wa èjè àtàwọn tí wọ́n ń gbé jíjẹ mímu wa náà ntí nínú nǹkan tí èèyàn fi máa gòkè àgbà òní kéèyàn bọ́ àwọn èèyàn kí lọ́ba adẹ́dà sọ wọ́n máa adọ́rọ́ ọkọ mẹ́lẹ́ ọkọ̀bọ̀ fọkùrọ̀kọ̀bọ̀ kí ló fi kún ìtààmú fi yẹ́wọ́mí sí màsọ̀bà yẹtí màsọ̀bà kọ́ba adẹ́dà kó bá a bí abùkátà yín ju bẹ́ẹ̀ ṣe lérò lọ kó má fìdí ayé pa gbogbo wa tinú sàárè àti ti gbangba ọjọ́ gbèndé alikiyama jazakumullahu khairan naam ejò.